الحمد لله الحمد لله الذي جعل للإنسان نسبا وصهرا وكان فضله عليه كبيرا والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم wa rahmatullahi wa dájúdájú nínú tó mú kí islam kó yàtọ̀ ẹ̀sìn ńlá ẹ̀sìn tó tọ̀dọ̀ Ọlọ́run ọba wa ẹ̀sìn kan ṣoṣo tó ṣe pé náà lọ́lọ́run ọba tẹ́wọ́ gbà lọ́dọ̀ àwọn ẹrú ẹ̀ ẹ̀sìn tó ṣe pé òun nìkan náà lèèyàn lè ṣe fi wà nínú tó mú kí islam yìí kó tún dá yàtọ̀ gédégbé òun náà ni bó ti ṣe ṣe ètò ààtò nípa báwo ni ìbágbépọ̀ ìbáṣepọ̀ yóò ti ṣe máa wáyé láàrin mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí islam sì tún mójútó okùn tó so ẹbí pọ̀ nítorí kọ́mọ̀bàjá àti bí islam ti ṣe pa wá láṣẹ pẹ̀lú pé kí oníkálukú nínú wa. No kí tolórí tẹlẹmù wa máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí rẹ̀ kálukú pẹ̀lú bó ti ṣe súnmọ́ wa sí oníkálukú pẹ̀lú béèyàn ti ṣe lágbára láti ṣe dáadáa náà mà ọlọ́wọ́n bá sọ nínú súrọ́tù Rum áyà kejìdínlógójì. أعوذ بالله من الشيطان الرجيم ونفاءات ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون àwọn mọ̀lẹ́bí yín ẹ máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn kó pé tí wọn ò ní tí wọn lè lò láti fi tí wọn lọ ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ọlọ́run ti ṣe báyìí ó ń lóore jù fáwọn ẹni tí láti àti fáwọn ẹni tí fún àwọn èèyàn wọn àwọn náà gan lẹni anabi muhammad sallallahu alayhi wa sallam ọ sọ fún wa nínú ẹgbàá kan وني إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بآبائكم إن الله يوصيكم بالأقرب فالأقرب رواه الإمام أحمد وابن ماجه وهو حديث حسن بطرقه النبي صلى الله عليه وآله وسلم onídàájúdájú ọlọ́wọ́n bá ń pa yín lọ́sẹ̀ pẹ̀lú kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn ẹ̀yà yín dájúdájú ọlọ́wọ́n bá pa yín lọ́sẹ̀ pẹ̀lú kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn ẹ̀yà yín dájúdájú ọlọ́wọ́n bá pa yín lọ́sẹ̀ pẹ̀lú kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn ẹ̀yà yín ó wí báyìí lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà lọ́wọ́ á ní dájúdájú ọlọ́wọ́n bá pa yín lọ́sẹ̀ pẹ̀lú kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn bàbá yín àti pé ọlọ́run ọba tún pa yín láṣẹ kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yín bí wọ́n bá ti ṣe súnmọ́ yín sí lẹ́yìn náà ẹni tó pawọ́ lé wọn lẹ́yìn náà ẹni tó pawọ́ lé wọn. alimami ahmed olóògbé ẹgbàá wọ̀rọ̀ yìí jáde bákan náà ibn Majah tá a bá sì wo àwọn ọ̀nà tí ẹgbàá wá yìí gbà wá á rí i pé lápapọ̀ wọn ẹgbàá tó fẹsẹ̀ rìn lẹ́ni mọ̀lẹ́bí wa. ipò tí wọ́n wà ọ̀gá púpọ̀ ààyè tí islam sì tò wọ́n sí kìí ṣe ààyè tó ṣe fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú oníkálukú ọ̀ràn èèyàn ló lórí kó mójútó mọ̀lẹ́bí ọ̀ràn èèyàn ló lórí ìwà kápẹ́ ìwà mọ̀lẹ́bí nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó ń tọ́ka sí bó ti ṣe pàtàkì pé kéèyàn mójútó mọ̀lẹ́bí onímọ̀ أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه متفق عليه النبي صلى الله عليه وآله وسلم أني أن كان جمعا في kí ọlọ́run ọba kó gba rìsíkì láyè lọ́dọ̀ rẹ̀ tó sì ń fẹ́ pé kọ́lọ́run ọba ó bọ̀ fi àlùbáríkà sí ìgbésí ayé òun kí lónítọ̀ òun ṣe oníkálukú wa ló ń fẹ́ kárẹ́sìkì wọn pọ̀ kọ́gbá yìí oníkálukú ní sèǹfẹ́ pé kọ́lọ́wọ́n bó fi àlùbáríkà sí gbèsè ayé òun ẹnikẹ́ni tó bá ti ń fẹ́ ilé yìí ntòsí náà ni pé falyasil rahimah máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí rẹ̀ má jẹ́ kí okùn ẹbí rẹ̀ ọjà gbọ́wọ́ rẹ̀ alimami al-Bukhari àti Muslim ló gbà wá torí náà ká ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa ká ṣe dáadáa sáwọn òbí wa ká sì máa ṣe dáadáa sáwọn alábàágbé wa gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn a máa jẹ́ kẹ́mi èèyàn gùn wọn a máa jẹ́ kí ẹ̀mí èèyàn gùn wọn sì máa ràn yàn lọ́wọ́ wọn a máa ṣe sábàbí kí ilégbèé èèyàn má dahoro àti pé pápá gan ìsokùn ẹbí pọ̀ ó máa ń sábàbí kí ọlọ́run ọba sọ̀yàn kọ́ láyàn níbi ikú bó ikú òjijì àti pé ọlọ́wọ́n bá máa ti ti aburú dànù fún yàn gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam oní man sarrahu an yumidda allahu fi umrihi wa yuwassia fi rizqihi wa yadfa anhu mitata as-su' falyattaqi allah wa liyasil rahimah. رواه أحمد والبزار بإسناد جيد النبي محمد صلى الله عليه وآله وسلم ونقول بأن جبعا فيه ikeke ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó fi kún ọjọ́ orí rẹ̀ kó sì gbárísìkì rẹ̀ láàyè fún ẹnikẹ́ni tí máa ń fẹ́ kọ́lọ́run ọba ti kú bú kó ti dànù fún un kó nítorí àwọn ya máa páyọ ọlọ́run kó sì máa sokùn ẹbí pọ̀ máa ṣe dáadáa sáwọn mẹlẹ́bí rẹ alimami ahmed àti bazzar àwọn náà gbé adé fìyí jáde kásòkan ẹbí pọ̀ ká ṣe dáadáa sí mẹlẹ́bí wa eléyìí tí islam mú wa kìí ṣe ike dáadáa àbí sísokun ẹbí pọ̀ eléyìí tí ó lórí wípé tí mẹlẹ́bí bá ṣe dáadáa sí ọwọ́ náà ṣe dáadáa sí tí wọ́n bá nawọ́ rẹ pọ̀ wọn náà bá wọn ṣọ̀rẹ́ rárá o ayé ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí àti ká sokùn ẹbí pọ̀ ọ̀gá púpọ̀ nínú ẹ̀sìn Islam ó sì yí tayọ pé ńgbà tí wọ́n bá tó ṣe dáadáa sí ọ ni kí wọ́n ṣe dáadáa sí wọn ọ pàtàkì tayọ wípé ẹni tó bá nawọ́ rẹ̀ pọ̀ nínú wa òun náà ni kí wọ́n náà bá ṣe nínú wa rárá o ìsokùn ẹbí pọ̀ ìṣe dáadáa sí mọ̀lẹ́bí ẹni nínú ẹ̀sìn Islam ńṣe ló ní í ṣe pẹ̀lú pé iṣẹ́ yìí iṣẹ́ kan ní tá à ń ṣe à ń ṣe láti fi jọ́sìn fọlọ́run ọlọ́run ọba tó ga ọba tó gbangba à ń ṣe bẹ́ẹ̀ ni láti tẹ̀lé àṣẹ ọlọ́run à sì ń ṣe bẹ́ẹ̀ á máa ṣe bẹ́ẹ̀ láti fi wá ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ mọ̀lẹ́bí tí ń ṣe dáadáa sí mi kò ṣe dáadáa mọ́ kò ní kémi ọmọ ṣe dáadáa sí o mọ̀lẹ́bí yìí ó ti nawọ́ rẹ̀ pọ̀ rí ṣùgbọ́n ní báyìí mọ̀lẹ́bí yìí ti mú mi lọ́tà kò pé kémi ọmọ ṣe dáadáa sí o ìwọ ń lékú sí òun wá ń léjò sí ọ kò pé kó ọmọ ṣe dáadáa sí tó ń ti pé kú tí wọn náà ń lé sí èèyàn abú ni ọ nítorí pé kú náà máa bà nǹkan jẹ́ gẹ́gẹ́ bí jù náà ti ṣe máa sànyà nínú ẹ̀sìn Islam dandan ni ká ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa ǹjọ́ jẹ́ mọ̀ pé nìkan wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam oní ya rasulallah ìdè òjíṣẹ́ ọlọ́run ìnàlè qarabatan asiluhum wa yaqta'uni dájúdájú mo láwọn mẹlẹ́bí kan o tó ṣe kébé mi ṣe ń gbìyànjú láti súnmọ́ wọn làwọn ń gbìyànjú láti gbégi dínà bí mo ti ṣe ń ṣe dáadáa sí wọn làwọn ń ṣe ìdá sí mi o wa uhsinu ilayhim wa yusi'una ilayhi èmi ń ṣe dáadáa sí wọn aburú làwọn ń ṣe é san fún mi o wa ahlumu anhum wa yajhaluna alay mò ń ṣàfaradà fún wa ṣùgbọ́n ìnira làwọn máa fi tẹ̀mí. anabi sallallahu alayhi wa sallam ó ní la in kunta kama qult tó bá ṣe kí bó ṣe sọ ìlú ọba rí lódodo pé wọ́n ń gbìyànjú láti súnmọ́ wọn àwọn sì ń gbìyànjú láti sá fún ọ ìwọ́n ń ṣe dáadáa sí wọn àyídá làwọn ń ṣe é sí ọ ìwọ ń ṣàfaradà ṣe sùúrù fún wa ìnira làwọn ń gbé bọ̀ tó bá ṣe kí bó o ti ṣe wíì lọ bá rí fẹkẹ ẹnàmà tó ṣe sọhùnmọlẹmẹlì ìṣe lọ́rọ̀ rẹ̀ dàbí ẹni tó ṣe é pé ó ń fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ lérú gbóná mu bí ìgbà tó ń rọ irú gbóná sí wọn lọ́nà ọ̀fun ni wala yazalu ma'aka minallahi dhahirun alayhim ma dumta ala dhalik olùrànilọ́wọ́ kan ní yé bẹ fún ọ látọ̀dọ̀ ọlọ́run lórí àwọn mọ̀lẹ́bí rẹ lópin ìgbà tó bá ṣe pé dáadáa yẹn náà lọ́ọ́ bá ń ṣe sí wọn. ìyẹn ni pé dáadáa tí wọ́n ń ṣe sí wọn táwọn ń ṣàìdá sí ọ ìwọ tẹra máa má ṣe pàtì o má ṣe ti torí pé wọ́n ń ṣe dáadáa sí ọ wọ́n ń ṣàìdá sí ọ kọ́ wá pa dáadáa yẹn tì nítorí pé ń ṣe lọ́rọ̀ rẹ ó dàbí ẹni tó ṣe wípé ń ṣe nítorí pé òun ṣe dáadáa sí wọn àìdá làwọn ṣe sí ọ táwọn náà bá dẹ́kun àìdá kí wọ́n máa ṣe dáadáa sí ọ wọ́n padà wá mà ní ìgbà tí àbámọ̀ kò ní sàǹfààní pa àwọn fọwọ́ ara wọn síra wọn àti pípapá gan olùṣọ́kan olùrànilọ́wọ́ kan kò ní yé bẹ fún ọ látọ̀dọ̀ ọlọ́run lórí àwọn mọ̀lẹ́bí rẹ lópin ìgbà tí wọ́n bá ń ṣe dáadáa yìí sí ọ sí wọn yẹn ni kí gbogbo mẹ́kọ́ wá sílé òkun pétékèrò láti lè ní ọ lára ọlọ́run máa gbé ọjọ́ rí wọn rawahu ìmáàmù Muslim ìmáàmù Muslim ló gba àdéhìí wa torí délé wọn náà tó bá ṣàkíyèsí wàá rí pé eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tó mú kí ìbára ẹni ṣe pọ̀ nínú ẹ̀sìn Islam kó yàtọ̀ gédégédé tí irun tá a máa rí láwùjọ àwọn kèfèrí láàrin kèfèrí sí kèfèrí nítorí pé lọ́dọ̀ àwọn kèfèrí ní tiwọn àwọn kì í nawọ́ ọ̀ràn lọ́wọ́ sẹ́nìkan wọn kì í bẹ́nìkan rẹ́pọ̀ àyàfi nítorí pé wọ́n ń wá àǹfààní kan lọ́dọ̀ rẹ̀ lópin ìgbà tí wọ́n bá mọ̀ pé táwọn bá ṣe dáadáa sí àǹfààní táwọn ń wá yẹn yọ àwọn lọ́wọ́ ní ń fojú sùn lọ́dọ̀ rẹ̀ àwọn ò ní sáláì rí ìgbà náà ni wọ́n máa ṣe dáadáa síra wọn àwọn ìṣe dáadáa síra wọn nítorí pé àwọn bá jẹ́ mọ̀lẹ́bí àwọn ò ní dáadáa kan ṣe síra wọn nítorí pé ìbíbà ọba àpá wọn pọ̀ ní táwọn máa wò ní pé ìjẹ́tẹ́mi bá bùn ọ ní mílíkì mu ṣé wọn náà bá ń fi bọ́ǹfì tàkùn báwọn ti ṣe máa wò nù ìjẹ́ tí wọ́n bá bọ́n lẹ́kọ̀ọ́ jẹ́ ṣé wọ́n bá ń fàkàrà kún tèmi báwọn kèfèrí ti ṣe máa wò nù àmọ́ lópin ìgbà tó bá mọ̀ pé tó ń bá fún ọ lẹ́kọ̀ọ́ ọ̀ lákàrà kankan tó fóun yóò fọ mẹ́kọ̀ọ́ rẹ̀ lópin ìgbà tó bá mọ̀ pé tó ń bá fún ọ ní milk òní fóun ní bọ́ǹfìtà fi kún ìtọ́wà lọ́dọ̀ òun yóò fọ ọmú mílíkì rẹ̀ bẹ́ẹ̀ làwọn give and take no taking no giving lópin ìgbà tó o bá ti ní tó fún mi èmi náà ní nǹkan kan tí ń sọ ọlẹ̀ bẹ́ẹ̀ làwọn kèfèrí ti sẹ́rí ṣùgbọ́n nínú nínú òfin ọlọ́run ẹ̀sìn Islam a rí i pé mọ̀lẹ́bí wa ó lè jẹ́ pé dáadáa làwa ń ṣe sí àìdá pọ́nbélé lòun ṣe sí wa Islam ní ká má dẹ́kun àṣẹ dáadáa sí ó lè jẹ́ pé dáadáa làwa ń bá wa kódà àtúnṣàìsùn lórí ibi dáadáa ó ti ṣe tẹ́ lọ́wọ́ látàrí pàwọ́ aláàbà rẹ̀ òun sì máa ṣàìsùn lórí ibi tí wọ́n ti ṣe bàjẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ nínú mọ̀lẹ́bí ọmọ àdùn bíi kápẹ́ ńgbà tilẹ̀ ma wọn wá túfọ̀ kú rẹ fáwọn bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ọmọ ìwọ gbọ́dọ̀ ti torí eléyìí kí wọn náà máa rọ aburú sí wọn dáadáa ni kí wọn máa wá wọn báyìí ni Islam ti ṣe rí ẹ rí i pé ní ọ̀dọ̀ àwọn ní ìgbà tó bá ti rí ò lè ráǹfààní kan gbà lọ́dọ̀ òun náà ní kankan iná ìdìjà ṣe máa pọ̀ láàrin wọn ìdìjà máa rẹ ẹni ọ̀pọ̀ láàrin wọn ẹ tún wá mọ̀ ah! ńgbà náà wà kọ subhanallah eléyìí ò rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn islam táwa ni mọ̀lẹ́bí táwa ni mọ̀lẹ́bí gan táwa ni mọ̀lẹ́bí tó ṣe é pé a sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí tí islam sọ pé ó níwọ̀ kan lórí wa táwa ni mọ̀lẹ́bí náà bó lórí nínú òfin ẹ̀sìn islam mọ̀lẹ́bí ó pín sọ́nà méjì abala alákọ̀ọ́kọ́ wọn jù abala ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀pọ̀ púpọ̀ abala alákọ̀ọ́kọ́ yẹn òun náà ni mankana kana rahiman muhriman àbí mahraman àbí muharraman mankana kana rahiman mahraman àbí muharraman oríṣi alákọ̀ọ́kọ́ ni kana rahiman mọ̀lẹ́bí rẹ ni ó tún wá jẹ́ mahraman. tó bá lọ jóbìnrin tí wọ́n jọkùnrin èèwọ̀ ní kí ruyan fẹ́ra yín oríṣi alákọ̀ọ́kọ́ nù ẹ lè pè ní maharam ẹ sì lè pè ní kíni muharram mọ̀lẹ́bí wa ni táwa bá jọkùnrin tó ń jóbìnrin èèwọ̀ sì ní ká wa oríṣi alákọ̀ọ́kọ́ nù irú àwọn eléyìí lọ jù nínú àwọn mọ̀lẹ́bí àpèjúwe irú wọn àwọn náà làwọn bàbá wa bàbá wa tí bàbá bá lọ jóbìnrin táwọn àjọkùnrin tọ́tọ́kafẹ́ ra wa kọ́tọ́kafẹ́ ra wa bẹ́ẹ̀ náà làwọn ìyá wa bí ìyá wa ti ṣe jóbìnrin táwọn abájọkùnrin tọ́tọ́kafẹ́ ìyá wa kọ́tọ́kafẹ́ ìyá wa mọ̀lẹ́bí nìyẹn bàbá bàbá wa ńkọ́ bàbá ìyá wa ńkọ́ gbogbo àwọn eléyẹn tí wọ́n bá jóbìnrin táwọn àjọkùnrin tọ́tọ́kafẹ́ wa kọ́tọ́kafẹ́ ra wa mọ̀lẹ́bí wa ni wọ́n bákan náà ìyá bàbá wa ìyá ìyá wa báwọn ti ṣe táwọn bá jọkùnrin sọ́tọ́ káfẹ́ ra wa kọ́tọ́ káfẹ́ ra wa mọ̀lẹ́bí wa ni wọ́n bàbá bàbá wa kò bá jẹ́ bàbá bàbá tó súnmọ́ bàbá ìyá wa kò bá jẹ́ bàbá ìyá tó súnmọ́ ìyá bàbá wa kò bá jẹ́ ìyá bàbá tó súnmọ́ ìyá ìyá wa kò bá jẹ́ ìyá ìyá tó súnmọ́ àbí wọ́n jìnà sí wa bí ká ní bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá àbí Baba, Mama, Mama, Mama, Mama, Mama. bẹ́ẹ̀ náà ni <clears throat> bẹ́ẹ̀ náà ni ìyá bàbá ìyá ìyá ìyá ìyá ìyá bàbá gbogbo bó ti tẹ́lẹ̀ òkú ọtí náà sí wa tó kí lorúkọ wọn kí ni ìròyìn wọn mọ̀lẹ́bí wa ni wọn. kí pé after all dadi ẹ̀yin lẹ́yìn máa bẹ̀rẹ̀ sí kanra yín pẹ̀lú bàbá tó máa ń wáyẹ̀ o kí bàbá yẹn tó máa wálé yìí máa o ẹ bàbá bàbá tèmi nìyẹn ike ń gbà náà wá ń kọ eléyìí ẹdẹ jìnnà ẹyin ni mo mọ you are my dad ok dádì rẹ wá jábọ́ látòrí igi mango yẹsẹ bàbá kan ló bí òun yẹsẹ bàbá kan ló bí bàbá tó bí òun ìyẹn ni pé kò sí mẹsẹlẹ jìnnà sí wa tó kí ni wọn jẹ sí wa mọ̀lẹ́bí wa ni wọn kéńké ní báyìí ìnílágbájá fi kàn mí tó ṣe parẹ́ kò sí fọbẹ gé o torí rẹ̀ dandan ló jẹ́ lórí wa kíkẹ́ ká jẹ́ ni tí yọ ma àwọn mọ̀lẹ́bí wa ní mọ̀lẹ́bí wa bákan náà àwọn ọmọ ẹ̀yà wa bàbá kan náà màmá kan náà lọ́jọ́ bí wa àwọn ajọ́kùnrin bàbá náà lásán lọ́jọ́ bí wa àwọn ajọ́kùnrin ìyá kan náà lọ́jọ́ bí wa àwọn ajọ́kùnrin sẹ́mi kó gbogbo àwọn eléyìí táwọn bá jọkùnrin táwọn àjọbìnrin tọ́tọ́ ká fẹ́ra wa kọ̀tọ́ ká fẹ́ra wa mọ̀lẹ́bí wa ni wọ́n. bákan náà àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin Baba kana mama kana kan náà lọ́jọ́ bí wa bàbá kana. náà lọ́jọ́ bí wa kìí ṣe màmá kana. náà ìyá kan náà lásán lọ́jọ́ bí wa kìí ṣe bàbá kan náà sẹ́wọ̀n kí báwọn ṣèjọ́ obìnrin sábà bá jọkùnrin sọ́tọ́ káfẹ́ ra wa kọ̀tọ́ káfẹ́ ra wa kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n o. bákan àwọn ọmọ wa táwa bí àwọn ọmọ wa táa bí mọ̀lẹ́bí wa ni wọ́n o nítorí pé àwọn ọmọ wa táa bí yẹn táwọn bá jọkùnrin táwa jọkùnrin sọ́tọ́ káfẹ́ ra wa kọ̀tọ́ká fẹ́ra wa o bákan náà àwọn ọmọ táwọn ọmọ wa bí àwọn ọmọ ọba jìnnà sí wa jù bẹ́ẹ̀ lọ́pọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n o nítorí pé táwọn bá jẹ́ obìnrin táwọn bá jẹ́ ọkùnrin tọ́tọ́ká fẹ́ra wa kọ̀tọ́ká fẹ́ra wa àwọn mọ̀lẹ́bí wa nù bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ táwọn ọmọ ìyá wa bí ọmọ ìyá wa ọmọ tó ń bí ọmọ ìyá wa lọ́kùnrin àbọ̀ ọmọ ìyá wa lóbìnrin gbogbo ọmọ táwọn bá bí kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n kì í ṣe tí arọ ọmọ tí ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ bí tọ́ ma ra wọn kù pé kí ló èmi àti bàbá yẹn lajọ ní nǹkan ṣe you are none of my family. ẹ ẹ ok ní ẹ bá ṣe báyẹn mọ̀lẹ́bí rẹ̀ lọ fẹ́ yà wò àwọn mọ̀lẹ́bí rẹ̀ nù. bákan náà àbúrò àbẹ̀gbọ́n bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ̀ táwọn jọkùnrin kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n nítorí pé àwọn ẹ̀gbọ́n bàbá wa àbábòrò bàbá wa yẹn tó bá jẹ́ kóbìnrin ni wọ́n táwọn abájọkùnrin pẹ́tọ́ ká wọn kọ́ wa bá bàbá rẹ kọ́ wa sọ pé adáde mo ti rí àwọn tó mo fẹ́ fẹ́ ta ni ẹ̀gbọ́n yín ni <laughs> So, ẹ̀gbọ́n yín bóòlù tí wọ́n jẹ́ pẹ́gbọ́n tó lọ́wọ́ àfẹ́ nítorí pé wọ́n dilẹ̀ wọn ò rọ́kọ wọn ò rọ́kọ báwo àkọ́kọ́ ni pé sọ́ọ̀mọ̀ yín pé ẹ̀gbọ́n tèmi ẹbí ni wá kọtọ sí ọ nínú òfin Ọlọ́run ọba kọ fẹ́ gbọn mi so bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀gbọ́n àbábúrò bàbá wa táwọn jóbìnrin kọtọ ká fẹ́ wọn báwọn ti ṣe jóbìnrin táwọn abájọkùnrin kọtọ ká fẹ́ wọn torí rẹ̀ kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa lágbọn màmá wa ń kọ àwọn ẹ̀gbọ́n àbábúrò màmá wa táwọn jọkùnrin mọ̀lẹ́bí wa ni wọn o torí báwọn ti ṣe wà tó bá lọ jẹ́ kóbìnrin ni wọn táwọn abájọkùnrin kọtọ ká fẹ́ wọn kọtọ ká wọn bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀gbọ́n àbábúrò màmá wa táwọn jóbìnrin kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n torí báwọn ti ṣe jóbìnrin o táwọn bá jọkùnrin sọ́tọ́káfẹ́ wọn kọ̀tọ́káfẹ́ wọn jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa àwọn mọ̀lẹ́bí wa ni àwọn mọ̀lẹ́bí wa nìyẹn à ń pa àwọn eléyìí ní lọ́wọ́ rahimin mahrama àwọn eléyìí yẹn. ذو رحم وهم وهم محرمون عليك أن تتزوج منه mọ̀lẹ́bí rẹ ni wọ́n tó bá lọ jẹ́ pé àwọn bá jẹ́ opposite sex sí wọ ìwọ ní kẹsẹ́ra yín àwọn eléyẹn àwọn ló pọ̀ jù nínú àwọn tá à ń pè mọ̀lẹ́bí àwọn oríṣi kejì àwọn náà ni àwọn náà làwọn tó jẹ́ pé mọ̀lẹ́bí wa làwọn náà ṣùgbọ́n tó bá tá a bá wura wa tẹ́ islam ọ̀kọ̀ pé ká fẹ́ ra wa mọ̀lẹ́bí la jọ jẹ́ tá a bá wura wa tẹ́ islam ọ̀kọ̀ pé ká fẹ́ ra wa àwọn náà ni àwọn ọmọbìnrin táwọn àbúrò abẹ́gbọ̀n bàbá wa bí àwọn ọmọbìnrin tábúrò abẹ́gbọ̀n bàbá wa bí mọ̀lẹ́bí wa ni wọ́n fẹ́ràn ká àbúrò bàbá wa ló bí wọn so kí wọn ni wọn jẹ sí wọn àsìkò tó ń bá jẹ ọmọ àbúrò bàbá rẹ kí ni wọn jẹ ọmọ ẹ̀gbọ́n bàbá tiẹ̀ àsìkò tó ń bá jẹ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ kí ni wọn jẹ ọmọ àbúrò bàbá rẹ ṣé mọ̀lẹ́bí wa nìyẹn àbẹ ìṣe mọ̀lẹ́bí mọ̀lẹ́bí ni so ṣùgbọ́n àwọn eléyìí mọ̀lẹ́bí ni wọn ghayru mahrami tó jẹ́ kékeré ṣèwọ ní kẹsẹ ra yín so irú àwọn eléyìí mọ̀lẹ́bí náà làwọn náà bákan náà àwọn ọmọ táwọn àbúrò abẹ́gbọ̀n bàbá wa bí ṣùgbọ́n àbúrò abẹ́gbọ̀n bàbá wa tó bí wọn obìnrin làwọn àbúrò abẹ́gbọ̀n bàbá wa tó bí wọn obìnrin làwọn sọ àwọn eléyìí náà kò burú pé kó fẹ́ wọn tó bá wù ọ́ láti fọmọ àbúrò bàbá rẹ àbọ̀mọ ẹ̀gbọ́n bàbá rẹ ẹ̀gbọ́n bàbá rẹ yẹn jóbìnrin àbẹ́gbọ̀n bàbá rẹ jọkùnrin kò sí tó burú ọlọ́run fòrè sí i bẹ́ẹ̀ náà ni nínú àwọn mọ̀lẹ́bí wa ṣùgbọ́n tó ṣe pé ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ pa lè fẹ́ ra wa àwọn náà làwọn ọmọbìnrin tó ṣe pé àbúrò àbẹ́gbọ̀n ìyá wa ló bí wọn àbúrò àbẹ́gbọ̀n ìyá wa ló bí wọn àbúrò àbẹ́gbọ̀n ìyá wa òun wá jọkùnrin òun ló bí wọn mọ̀lẹ́bí wa ni wọn ṣùgbọ́n kì í ṣe wọ̀ ní ká ra wa bákan obìnrin làwọn àwọn eléyìí náà kò sí ní tó burú pé ká fẹ́ra wa pẹ̀lú wọn ṣùgbọ́n mọ̀lẹ́bí wa ni wọn. ẹjọ́ di eléyìí mú o padà sórí rẹ̀ nígbà tó bá yá. kí ni ìdájọ́ eléyìí ti sẹ́rí àsọ yìí rọ̀ mọ́ ẹ̀sìn Islam ọ̀pọ̀ wa láṣẹ pẹ̀lú wípé ká ṣe dáadáa sí wa. wọ́n wọ́n ń pè ní sílẹ̀tù rahim níta ti gbàlérò pẹ̀lú rẹ ní al-ihsanu ila al-aqarib ṣíṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa al-imam ibn hajar al-haytami nínú tírà rẹ̀ az tí wọ́n gbàlérò pẹ̀lú sílẹ̀tù rahim òun náà ní ìsọ́ọ̀lù naw'in min al-ihsan dáadáa kan ká dáadáa kan dọ́dọ̀ mọ̀lẹ́bí wa bó ti ṣe ṣe sí dáadọ́ fi dọ́dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ òní wọ́n ń pè ní kíni sílẹ̀tù rahim alimami nawawi rahimahullah nínú sharhi sahihi muslim òun sọ ikpe ntẹ́ gbà lérò pẹ̀lú sílẹ̀tù rahim òun náà ni al-ihsanu ilal aqarib ṣíṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa ṣíṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa ala hasabi hali al-wasil wal wọn bá gbára ẹni tó fẹ́ ṣe dáadáa bá ti ṣe ma àti bẹ́ẹ̀ ẹni tó fẹ́ ṣe dáadáa sí bá ti jẹ́ sí mo rò pé yé wa lódì wọn bá gbára èmi tí wọn fẹ́ ṣe dáadáa bá ti ṣe ma torí pé nítorí bá ju agbára mi lọ́nkọ́ ọlọ́run ọ̀làbọ̀ mi lọ́rùn bákan náà àti bẹ́ẹ̀ ni tí mo dáadáa sí bá ti ṣe jẹ́ sí mi pẹ̀tẹ́ ọ̀rọ̀ tẹ̀ntẹ̀kùnú bilmal ó ní nígbà míì ìṣe dáadáa sí mọ̀lẹ́bí wa ó lè wáyé gbára ká fún wọn lówó wọ̀tẹ́ ọ̀rọ̀ tẹ̀mbil ẹ̀rí nígbà ise ìṣe dáadáa sáwọn wa ó máa ń wáyé gbára pé ká ṣiṣẹ́ kan sìn wọ́n yẹn ni kí ká ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe mọ̀lẹ́bí kó aṣọ sílé ilé kún bá sọ ọ wá sọ pé bàbá ẹ jẹ́ pé àbúrò bàbá rẹ ni bàbá abẹ́gbọ́n bàbá rẹ ni gbogbo aṣọ yẹn kó jáde tí mo fẹ́ fọ èmi ní fọ sọ̀rọ̀ lẹ́yìn náà inú dáadáa ìyàwó àbúrò bàbá rẹ̀ abẹ́gbọ̀n bàbá rẹ̀ ti sá lọ bàbá yìí ló máa ń jókòó sí dáàrò tó máa ń ro ká lójoojúmọ́ ó ti wá tajẹ́ pé lónìí èmi ni màá bá wọn ro ká yẹn ó gbómi ọkà kaná ó sì mórókùn ó sì bá wọn ro ká kò lẹ́mọ̀ kò dí kókó alihamudulilayi eléyìí ń bẹnu pé ìyẹn ti sẹ́sìn wọn bẹ́ẹ̀ náà ni ó gbé mọ́tò síta mọ́tò ti kéruku ó tẹ́ ẹ̀gbá yọ̀ǹda òsè kan ọkàn lọ́ọ́ pọ́nmi ni ọba ahu sẹlẹmọtò ó sì bá wọn fọ ó sì má dáadáa torí kọ bá jẹ mọ̀lẹ́bí rẹ eléyìí nínú sísí sẹ́sìn eléyìí ń bẹ nu tí islam fẹ́ kíkà fún mọ̀lẹ́bí wa. àmọ́ ike wa gbogbo ìgbà tí wọ́n bá wọ sọ aṣọ ọrùn mọ́ ọlọ́run ni aṣọ ọrùn mọ́ ọlọ́run ni tó bá kú dẹ̀dẹ̀ fún plọ́ọ̀gì ayọ̀nù tí wọ́n mọ́ná ni wọ́n lọ ládùúgbò wọn. tó wá sọ pé yìí o màá rí i pé mo bá bọ̀dá lọ sọ lónìí yìí báyìí gbogbo aṣọ yẹn kó jáde ó sì ń bá a lọ sọ yẹn eléyìí ń nu ṣíṣe ni ìwà àǹtí kó ya àǹtí gan ni lọ bá gbé ọlọ́ta lókì mọ́lẹ̀ lọ́n bá lọ́ta wàláì tó dáa ló ń ṣe òun ṣiṣẹ́ eléyìí nu tí máa so okùn ẹbí ọwọ́ akọ́jú sí ọwọ́ abá dé sílẹ̀ ọba àgẹ́ dáadáa eléyìí bẹ́ẹ̀ nu kàn òun ṣiṣẹ́ sí nu. allah la quwwata illa billah bàtà yìí tó amẹ́rùkú báyìí ẹ bọ́ lẹ̀ ó sì gbá lẹ́sẹ̀ ó sì bá a eléyìí ń bọ́dà mi àfi kí n bá bomi tútù wá torí tútù tó àbí òye wa kódà kó ní ah, eléyìí ti tẹ́ mi lọ́rùn ṣiṣẹ́ ìyẹn ni pé ìmáàmù nàwáwí ó ní ó ṣeé ṣe ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí wa gbàrọ owó àbí gbàrà ká ṣe sẹ́sìn wọn wọ̀tẹ́ ọ̀rọ̀ tẹ̀m̀bí ziyọ̀rọ̀ ó sì máa ń wáyé ńgbà mí nípa pé ká bẹ̀ wọ́n wò ká bẹ̀ wọ́n wò nítorí pé àìrí rẹ ni kì í jẹ́ kọ́tì ọ̀tán àìrí rẹ ni kì í jẹ́ kínú ni bí ni kó kú òun bẹ́ẹ̀ ṣùgbọ́n ńgbà bá ríra yín ẹ rí i pé ẹ rántí ọjọ́ ẹ sọ ọ̀rọ̀ dáadáa ìfẹ́ tí ń bẹ láàrin yóò túbọ̀ gbópa sí ìlọsíwájú yóò bá ìrẹ́pọ̀ tí ń bẹ láàrin yín sọ eléyìí báyìí ẹni tó bá wò ó wípé láti odidi jọ́ọ̀sì ló ti wó wá sẹ́kù subhanallah àbúrò mi wákàtí mélòó lọ sọ pé ẹsẹ̀ inú ọkọ̀ náà rí wákàtí méjìlá ni bọ̀dá mi kí ọwọ́ àtòfi wá gbogbo wàhálà báyìí ẹ wo bí fẹ́yìn sì lágbára ẹ wo bí sì lágbára tó látàrí pé ó ti torí ara rẹ̀ wéwu ó ti torí ó ti ṣerú wàhálà yìí nítorí kí ìrẹ́pọ̀ àti ìjọ́mọ̀ ti ń bẹ láàrin bàbà bẹ́ẹ̀ náà ni nígbà tó wò nígbà ti jẹ́ wípé láti ìgbà tó pẹ́ kọ̀rẹ́ bá a nájú wá jókòó tì ó ṣe bí kan lọ́dọ̀ rẹ̀ ń bá a sọ̀rọ̀ inú rẹ̀ dùn òun náà rántí pé à ah, àṣẹ ìbí dùn pípọ̀ nítorí pé ó rí wọ ọmọ ẹ̀yà rẹ̀ ó rí bákan náà wọ́n ti ní ó máa ń wáyé gbára kásálámà síra wa pàápàá jùlọ àti wà láàyè gàtìmílétí ìrọ̀rùn pátápátá gbà lóde báwọn èèyàn lópin ìgbà tó bá ṣe pé àwọn èèyàn máa lò wá nọ́mbà àwọn fámìlì rẹ kó o tó tẹ̀léra wọn kọ́ sínú pépà pélébé kan kó o fi síwájú rẹ lẹ́ẹ̀kan láàrin asalaamu alaykum alaykum salaam ta ló ń pè yẹn o àbúrò yín ni àbúrò yín lágbájá masha allah la quwwata illa billah tí o sì ta gbóyin mo ní kí n sálámà sí yín náà ni tó wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ wo bínú wọn ṣe dùn tó gẹ́gẹ́ bínú tiẹ̀ náà ti ṣe dùn. bẹ́ẹ̀ni àwọn àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n rẹ ọlọ́kùnrin lóbìnrin wa ó pe gbogbo wọn báwọn. ẹ àwọn ọmọ yìí tí wọ́n wà ń tòsí bẹ́ẹ̀ni wọ́n wà ń tòsí ẹ bá ń gbé fóònù sí wọn mo fẹ́ sálámà sí wọn lọ́kọ̀ọ̀kan subhanallah wàá rí i pé ńgbà tó bá gbé fóònù palẹ̀ lẹ́yìn bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì síra wọn àwọn ọmọ àbúrò rẹ àbẹ́gbọ́n rẹ wọn máa béèrè pé bàbá bàbá èkó ńkọ́ àti pé òun ọtọjọ mẹ́ta bàbá kàfáǹtẹ̀ ńkọ́ àti pé òun ọtọjọ mẹ́ta bàbá àṣàgámù ńkọ́ àti ẹ̀gbọ́n wọn láti la ilaha illallah yàtọ̀ sí ẹ̀kọ́ ti sọnù gbé fámìlì rẹ̀ kan ọ̀mọ́ àwọn tó dọ̀ ọmọ gan ọ̀mọ́ àwọn tó tara ẹni tó dọ̀ ọmọ dọ̀ ọmọ àwọn ò lè dọ̀ ọmọ wàláhi musiba orí délé ẹ wá wòye àsìkò tẹ́ ń lò láti fi bowó nu jẹ́ láti fi pe àwọn obìnrin tẹ lẹ nífẹ̀ẹ́ láti pa àwọn ọkùnrin tẹ lẹ nífẹ̀ẹ́ ibọ̀rọ̀ tẹ sọ lánàá náà lè tún sọ lónìí kí ni tuntun ti ń bẹ mbẹ i love you i love you yìí náà ni kò sí tuntun bẹ mùsíbà wa khasara ètò ẹsọ lánàá náà lè tún sọ lónìí kí ló dé tó jẹ́ pé àwọn kan sì ń bẹ tó ṣe pé ọ̀rọ̀ júmùlà kan náà péré ni tá a bá jọ sọ pẹ̀lú wọn orípa rẹ̀ máa ṣẹ́kù láéláé ha nítorí mú kí bọ̀dọ̀ ọmọ pè látijọ́ yìí kọ́mọ̀sì pé wọ́n wà nù dààmú kan ni o sẹ́mi kọ́ àwọn ọ̀bọ̀ rù bẹ́ẹ̀ ha ọmọdé yìí sáré lọ́ọ́ máa ra káàdì wa mo fẹ́ pe bọ̀dá mi mo fẹ́ pe bọ̀dá mi pé àwọn ọmọ kọ́ ọmọ àti bọ̀dá yìí sá lọ́n ti pe bọ̀dá yìí ó lè má tí wọ́n wà kálukú èkó mọ wa látàrí pé à ń sálámà síra wa bá àánú ó ṣe wà bí kẹ́ ó ṣe wà bá wa ìgbà táyì ọmọ àbúrò rẹ àbọmọ ẹ̀gbọ́n rẹ ọpàdé rẹ lọ́nà ó sì mọ ọ lójú ọpàdé rẹ lọ́nà ọmọ ọ lójú kí ló dé àwọn ah, ah, ah, ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀ ni àwọn ọmọ tó pò sí wọn tó sítọ́ la ilaha illallah torí pé fáìlì rẹ ọ̀dà lọ́dọ̀ ìyá wọn fáìlì rẹ ọ̀dà lọ́dọ̀ bàbá wọn fa so tó bá sí fáìlì rẹ lé wọn gbogbo ẹ̀ ló ti jábọ́ sínú kànga so wọn bá ní káwọn máa gbé ókè ọkàn máa tú báyìí ni so torí ẹ̀ ní tí wọ́n ń sọ nípa rẹ làwọn máa ń ṣe wò látàrí kásálámà síra wa okùn ẹbí ó máa ń jẹ́ sísun pọ̀ kí wọ́n á ní ìdájọ́ ká sokùn ẹbí pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fiqh alhanafiya àtàwọn malikiya àti àwọn shafi'iya ọ̀rọ̀ kan lọ́dọ̀ shafi'iya eléyìí tí imaamu nawawi sọ pé ń lọ lágbájú bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn hanabila wọ́n ní silatu rahimi. بالنسبة للأبوين وغيرهما من الأقارب واجبا قصد هذا سوى ملبي و pàápàá jùlọ àwọn bàbá wa àti gbogbo àwọn mọ̀lẹ́bí wa yòókù tá a ṣàlàyé يعني. síwájú ọ̀ràn yẹn ni gbogbo àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní ọ̀ràn yẹn ni ṣùgbọ́n àwọn ṣàfihàn àwọn tún lọ́rọ̀ oríṣi mi tó eléyìí kí ló ń pàtó fi jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní sẹ́bọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa nínú sórọ́tù nìsá ayà kìíní nínú ẹ̀ sẹ́bọ́ lọ́ ní wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham ẹ páyọ̀ ọlọ́run ọlọ́run ọba wo ọba tó ṣe ẹ máa fi bẹ̀rẹ̀ ayín ọba tó ṣe ẹ máa fi tọrọ nǹkan lọ́dọ̀ ara ayín ẹ bẹ̀rù rẹ̀ wal arham ẹ sì páyọ̀ òkun ẹbí ẹ má jẹ ọjà o ẹ má jẹ òkun ẹbí ọjà gbọ́wọ́ yín o kí wọ́n á ní òní jẹ́ kókò ẹ̀bí ọjà òun náà ní ká ṣe dáadáa sí wọn. fama la yatimmul wajibu illa bi tahsilihi fa tahsiluhu wajib. nítorí pé a ní rí ntọ́jọ́ ọ̀ràn àyàn ṣe àfi ká ṣe ajẹ́ pé ṣíṣe rẹ̀ náà ń kọ́ ọ̀ràn àyàn ni. okùn ẹbí kò ní já àyàfi àbí kò ní sàìjá àyàfi tá à ń bá ń ṣe dáadáa sí mọ̀lẹ́bí ajẹ́ pé ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí ńkọ́ ọ̀ràn àyàn ni nínú òfin ọlọ́run ọba o bákan náà ọlọ́run ọba ní wa'budu Allaha wa la tushriku bihi shay'a ọlọ́run ọba nìkan ní ká ẹ máa sìn o ẹ má ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn wa bil walidayni ihsana a sì tún payín láti pé ká ẹ máa ṣe dáadáa sí bàbá àti ìyá yín kọ̀ wá máa lórí eléyìí o wa bi dhil qurba ẹ sì máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yín náà ẹ máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yín náà. tọ́ wal-masakin wal-yatama wal-masakin ẹ ti máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn ẹ máa ṣe dáadáa sáwọn aláìní wal-jari dhil-qurba alábàágbé alábàágbé tó súnmọ́ wa alámúlétì tó súnmọ́ wa wọ́n ní ká ṣe dáadáa sí o wal-jari àti alábàágbé tó ṣe pọ̀ pẹ̀lú àjọ rìnrìn àjò àbí alábàágbé tó jìnnà sí wa ká tún ṣe dáadáa sí i wọ́n sahibi bil jam àti ẹni tá à ń bá rìnrìn àjò ẹni tá à ń jọ rìnrìn àjò ọlọ́run tó ní ká ṣe dáadáa sí i wabni sabil ẹni tó rìnrìn àjò tí ò ní tí fi tẹ̀síwájú nínú rìn àjò rẹ̀ ẹ ṣe dáadáa sí o wa ma malakat aymanukum àti dájúdájú ọlọ́wọ́n bọ̀ onífẹ̀ẹ́ sí gbogbo fanufanu onífàárì gbogbo janujanu onífàárì ọlọ́wọ́n bọ̀ onífẹ̀ẹ́ sí wọn. àyà yìí wá nínú sọ́rọ̀tù nìsá àyà kẹrìndínlógójì ó sì wá nínú hadith eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde láti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu ọlọ́nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kan kọ́ ya máa sàpọ́nlé àlejò rẹ̀ o wa man kana yu'minu billahi wal yawmil akhir falyasil rahimah ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kan kọ́ ya máa sokun ẹbí rẹ̀ pọ̀ kó máa ṣe dáadáa sáwọn mẹ̀lẹ́bí rẹ̀ o wa man kana yu'minu billahi wal yawmil akhir ẹnikẹ́ni tó bá sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kan falyaqul khayra aw liyasmut kó yá máa sọ̀rọ̀ rere jáde lẹ́nu àbí kó gbẹnu lọ́wọ́ àkíyèsí nínú ọ̀rọ̀ tá a sọ síwájú a ní ká ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí wa àwọn bàbá àti ìyá wa àti gbogbo mọ̀lẹ́bí yòókù a ní ọ̀ràn àyàn ní àwọn olùmọ̀ àwọn hànàfíyà àwọn màlìkíyà bákan náà àwọn hànàbílà àìsọ pé ọ̀rọ̀ kan ní lọ́dọ̀ àwọn ṣàfíìyà eléyìí tí ìmáàmù Nawawi tó fún lágbára ọ̀rọ̀ oríṣi kejì tó wá lọ́dọ̀ àwọn Shafi'iyya àwọn sọ yìí pé ká ṣe dáadáa sí bàbá àti ìyá wa ọ̀ràn àyàn lélẹ́yìí eléyìí tí ò ní ẹja ń bá kàn nínú ṣùgbọ́n ká ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yòókù tó ṣe yìí pé wọn kì í ṣe bàbá wa wọn kì í ṣe màmá wa wọn láwọn eléyìí ká ṣe dáadáa sí wọn súnà ni ká ṣe dáadáa sí wọn kì í sọ̀ràn àyàn súnà ni mo rò pé yẹ wa lọ́dọ̀ àwọn tánu lọ́dọ̀ àwọn ṣàfihìyà ṣùgbọ́n lọ́dọ̀ gbogbo olùmọ̀ ìsìláàmù yòókù wọn ò ṣe yàtọ̀ láàrin bàbá àtìyá àtàwọn mọ̀lẹ́bí yòókù wọn lọ́ràn àyàn ní ká ṣe dáadáa sí gbogbo wọn. ṣùgbọ́n àṣàfihìyà náà wá sọ pé bí ò ti ṣe jọ́ràn àyàn pé ká ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí yòókù yìí tó jẹ́ súnà wọ́n ní èèwọ̀ ní ká wá ṣẹ̀ wọn o èèwọ̀ ní ká ṣàìdá wọn torí wọ́n ní ẹnikẹ́ni tó bá ṣe àìdá sí wọn ó ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá eléyìí tó ṣe wípé ọ̀nbẹ nínú ẹ̀ṣẹ̀ tó máa ń ṣe sábà bíi kéèyàn wọná lọ́la àgbéǹda alkiyama kọ́lọ́ má ṣe wá lọ́ máa ná. tó bá wá béèrè wípé báwo ni ṣíṣe dáadáa sí mọ̀lẹ́bí ti ṣe pàtàkì tó gan nínú ẹ̀sìn Islam kíni àti kíni àti kíni ló lè jẹ́ ká máa bó ti ṣe pàtàkì tó pé ká máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa alákọ̀ọ́kọ́ anallahu azza wa jal amara bi isaliha bí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa gan fúnra ara rẹ̀ olùkọ́ wa láti ká máa ṣe dáadáa sí mọ̀lẹ́bí wa a sì ti mọ̀ yín pé tá a bá fẹ́ rí ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n bá gbà ntí ọjọ́ ọ̀ràn yẹn lórí wa ká ṣe náà ni pé ká máa mójútó ntọ́lọ̀ sí lọ́ràn yẹn lórí wa ọ̀kan nínú ntọ́lọ̀ sì sí lọ́ràn yẹn lórí wa òun náà ni ká ṣe kíni ká ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa kódà gan nínú ọ̀kan nínú àyá al ṣíṣe dáadáa sí mọ̀lẹ́bí ọlọ́run ọba wí ọ́fíìsì kejì at-tawhid at-tawhid ọwọ́ àti ṣíṣe dáadáa sí mọ̀lẹ́bí ọ́fíìsì kejì rẹ̀ kó o lè bá àmọ́ bó ti ṣe pàtàkì tó sẹ́fẹ̀yìn sì ti mà pé láìsí si kò sí àlùjánnà eléyìí túmọ̀ sí gan alára ọ̀kan gbòógì lọ́jẹ́ nínú tó lè múni rà àlùjánnà wọ̀ di ó ṣe ṣiṣe dáadáa sí mọ̀lẹ́bí ó fi sí ara ọ̀kan nínú ìròyìn àwọn ẹni tiẹ̀ ọ̀kan nínú ìròyìn àwọn ẹni ọlọ́ọ̀ni wípé wọ́n á máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wọn ẹ já wo àwọn àyà alukur'ani tó tọ́ka sílẹ̀ yìí tó bọ́lá sọ pé wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana olùwà ẹlẹ́dàá rẹ̀ dá lẹ́jọ́ ọ̀pá aláṣẹ ike ò sìn kankan sóhun Allah ó sì tún apá yín láṣẹ pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yín méjèèjì àwọn bàbá yín méjèèjì bàbá àtìyá yín méjèèjì kẹ́ ẹ máa ṣe dáadáa sí wọn. ọ̀pọ̀ aláṣẹ pé ẹ ṣe kí ni nǹkan tó sì kejì rẹ̀ ní tó sì kejì rẹ̀ ni kò ṣe dáadáa sí mọ̀lẹ́bí rẹ̀ mọ̀lẹ́bí sì bẹ̀rẹ̀ látòrí bàbá àtìyá sọ̀rọ̀ bàbá àtìyá wa ló jẹ́ ká mọ gbogbo wa ni أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب ǹjẹ́ni tó mà wípé ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún ọ ǹjẹ́ni tó mà pé ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún ọ látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ òǹgàn lòdodo ǹjọ́rọ̀ rẹ wá lè dàbí ẹni tó jẹ́ afọ́jú bí ọ̀rọ̀ wọn ò lè dọ́gba o ẹni tó mà dájú pé ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún wa anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun gangan lòdodo ǹjẹ́ wọn alẹ́ dọ́gba pẹ̀lú ẹni tí wọ́n mọ̀ lòdodo bí ọlọ́run bá ní ẹnìkan kan ò sí o tó máa ń ṣèrántí òfin ọlọ́run tó sì máa ń ṣèrántí ti ọlọ́run ọba tó ṣe ní ìlànà àyàfi àwọn ẹni tó ní làákàyè alladhina yufuna bi ahdillah àwọn ẹni tó ṣe pé májàmú tí wọ́n bọ́ lọ́wọ́ ọba dá wọn máa pé wala yanquduna al-mithaq pé èyí sì bà májàmú jẹ́ àdéhùn tí wọ́n bá lọ́wọ́ bá ti wọ́n máa pé wọn kì í sì bá májẹ̀mú jẹ́ wọn kì í yẹ àdéhùn walladhina yasiluna ma amara Allahu bihi an yusal àwọn ẹni tó ṣe é pé okùn tí Ọlọ́run bá pa láṣẹ ike kí wọ́n máa papọ̀ wọ́n máa pa wọn kì í já okùn yìí báyìí wa yakhshawna rabbahum wọ́n sì máa páyọ̀ olúwa ẹlẹ́dàá wọn wa yakhafuna su'al hisab wọ́n sì ń bẹ̀rù ètò burújù nínú ìṣirò. a rí i pé ọlọ́wọ́n bá ròyìn àwọn as àwọn ẹni ẹ̀sà nínú ẹ̀sà wípé nínú ròyìn wọn ni wípé na ma amara Allahu bihi wọn a máa so okùn tí ọlọ́wọ́n bá pa wọn láti pé kí wọ́n so pọ̀ wọn máa so pọ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú tó mú wa ma bí ẹbí pọ̀ bó ti ṣe pàtàkì tó nínú tó tún tọ́ka sí bí òun náà ni pé anna isalaha mimma bu'itha bihi nabiyyu muhammadun sallallahu alayhi wa alihi wa sallam ikpe sísokun ẹbí pọ̀ ọ̀kan ló jẹ́ nínú tọ́lọ̀ fi rán anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìwọ sì ti mà gẹ́gẹ́ bó ti ṣe yé mi wípé tá a bá fẹ́ ṣoríire nípa jíjọ́ ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam lódodo kò sí ọ̀nà tá a lè gbà tẹ́lẹ̀ yìí fi lè rọrùn fún wa ṣe àyàfi kájẹni tí ó máa tẹ̀lé ntọ́lọ̀ fi rán anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nínú tó mú amílẹ̀ yìí òun náà ni pé ní ìgbà táwọn mùsùlùmí àkọ́kọ́ kọ́kọ́ ṣe hijira lọ sí ilẹ̀ habasha àwọn kùfàrù quraish wọ́n gbìyànjú láti ṣe wọn lọ́dọ̀ olórí habasha eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ kínní anajashi nínú ẹni tí wọ́n rán wá níjọ́ náà òun náà ni amur ibn al-aas radiyallahu anhu sẹ́mi kí amur sáájú kó tó gba islam ó ṣe gudugudu méje láàrin àwọn kèfèrí lójú ọ̀nà àti dojú ẹ̀sìn islam délẹ̀ ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ bá ṣàánú rẹ̀ tó lọ́n fìfẹ́ islam sí lọ́kàn ó tún ṣe yàyà mẹ́ta lórí àti gbogbo ẹ̀sìn islam ga ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó ti jẹ́ kèfèrí rí tó padà mùsùlùmí ní gbogbo ìgbà tá ń dárúkọ tiwọn nínú òfin ẹ̀sìn islam kí láà máa radiyallahu anhu ọlọ́run ọba kó yọ́nú sí i torí gbogbo ètò ti síwájú yẹn ṣáájú kó tó di mùsùlùmí ọlọ́run ọba ti ṣàforíjìn rẹ̀ fún un torí innal islama yahdimu ma qablahu islam a máa wó gbogbo tó ti síwájú rẹ̀ dànù amr ibn al-aas radiyallahu anhu nígbà tó wọlé lọ bá àwọn nígbà tó wọlé lọ bá an tó fẹ́ ṣe tánàdí àwọn mùsùlùmí tí wọ́n ti ṣe hijira láti mẹ́kà ó ní àwọn èèyàn yẹn àwọn ẹni tá a ní kẹ́ lé kúrò nílùú yìí ata ni wọn o ìwàkiwà ó ní wọn tàn ká láàrin àwọn èèyàn yín o torí pé nínú tí ó mú yín mọ̀ wọn lásà òun náà ni pé ẹ máa kíyèsí nígbà tí wọ́n bá wọlé àwọn ìkúnlẹ̀ fẹ́ nìkankan ẹ máa kúnlẹ̀ ẹ máa kíyèsí nígbà tí wọ́n bá wọlé àwọn ìkúnlẹ̀ fẹ́ nìkankan ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹ̀sìn tí wọ́n mú wá ẹ̀sìn tí wọ́n lọ́gàá àwọn mú wá o ẹ̀sìn yẹn ó mú kí ọmọ dọ̀tá bàbá rẹ̀ ó mú kí bàbá ó di ọ̀tá ọmọ rẹ̀ lédè kúkúrú ó fi wá já okùn ẹbí ni ní ìgbà tí àwọn sàhábà tí An-Najashi ránṣẹ́ sí wọn pé kí wọ́n wá káwọn náà wá sàlàyé ẹnu wọn tẹ̀bẹ́yìn náà ti mà lábẹ́ òfin kọ̀tọ́kẹ́nìkan wá rojọ́ fún wa ká gbọ́rọ̀ rẹ̀ ká máa dájọ́ ṣáájú ká tó gbọ́ tẹnu ẹnì kejì An-Najashi ni kí wọ́n pa àwọn mùsùlùmí wa nínú àwọn ẹni tó síwájú wọn níjọ́ náà òun náà ni Jaafar ibn Abi Talib wọ́n sàlàyé ẹnu wọn gbà tí wọ́n wọlé An-Najashi ń kíyèsí wọn lóòótọ́ ó wá ní kí wọ́n wọlé gba ojú ọ̀nà kan tó dàbí ihò tí wọ́n lu sára ògiri so that àwọn òfin wo bí wọ́n kúnlẹ̀ bí wọ́n ní kúnlẹ̀ ihò ni wọ́n lu sára ògiri èèyàn lè wọlé lẹ́ni tí ó gbórí sókè kò sí náà ní ẹ tẹrí lọ́lẹ̀ nítorí kórìí yẹn ọmọ bàá gbógiri bẹ́ẹ̀ sọ wá tẹrí wọlé báyìí tí wọ́n wọlé tàì wọlé wọ́n tún dúró garandoni ó ní òkè one torí nígbà tí amúrò bin al-As tó ń wọlé bẹ́ẹ̀ ìgbà tó tẹ̀ wọlé tó tẹ̀ wọlé báwọn ó sì tún tẹ̀ lọ́ọ̀lẹ̀ lẹ́ẹ̀kan náà ó ní one ó wá bi wọ́n léèrè pé kí ló dé sẹ́yìn ètè fáwọn èèyàn ńlá ó ní à báwa náà ti ṣe ń sẹ́nu ṣáájú kọ́lọ́mọ bó tó rán nabi Muhammad sallallahu alayhi wa sallam sí wa ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó rán nabi sallallahu alayhi wa sallam sí wa ó fi yé wa kọ́lọ́mọ bá nìkan ọba tó dá wa nìkan là á ṣe bẹ́ẹ̀ fún àìṣe bẹ́ẹ̀ fẹ́yàn ànàjà ti dì mú. ẹ sọ fún mi kí lẹ́sìn tí ẹlọ́gàá yín mú wa náà kí ni sọ nípa rẹ̀ nínú táwọn sàhábà sọ òun náà nípa ànábì sallallahu alaihi wasallam ó ń pè wá lọ sí di ká máa jọ́sìn fọlọ́wọ́n ọba tó dẹ́dà ká jìnnà sí mi máa jọ́sìn fẹ́ dà dá ó sì ń pè wá lọ sí di ká máa sokùn ẹbí pọ̀ sẹ́mi kí sì ń sọ yìí pé ó ń pè wá lọ sí di kí wọ́n já okùn ẹbí gbogbo eléyìí ni anajashi gbọ́ tó fi padà gba islam ṣùgbọ́n gba islam kò lè kéde rẹ̀ fáwọn èèyàn rẹ̀ bíbẹ́ yìí náà mọ̀ pé njọ́ tó kú anabi sallallahu alayhi wa sallam ó kéde ikú rẹ̀ fáwọn sahaba ẹ jáde ká ṣe sọ láti sọmọ ìyá wa lára ká ṣe ránṣẹ́ sí la nílẹ̀ habẹ́sà nítorí pé ó kú lónìí bẹ́ẹ̀ la anabi sallallahu alayhi wa sallam ṣe bẹ́ẹ̀ náà ni abu sufiyan radiyallahu anhu ní ìgbà tí abu sufiyan wà ní kèfèrí ó ṣòwò lọ sílẹ̀ sham ẹ̀sìn mọ̀ pé ilẹ̀ sham ó ń bẹ nínú àwọn ìlú tó ń bẹ lábẹ́ àwọn ìjọba Roman Empire nígbà náà lẹ́tà anabi sallallahu alayhi wa sallam ó dé wá bá Hirakl níbi tí anabi sallallahu alayhi wa sallam ti ń pè pé aslim taslam gba ẹ̀sìn islam kó lè bá a la wà ilà tó o bá kọ̀ láti gba islam a jẹ́ pé wọ́n ló forí fa gbogbo ẹrù ẹ̀ṣẹ̀ àwọn èèyàn tí ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ gbàtórí lẹ́tà yìí ó yà á lẹ́nu ó lànà bíi lárúbáwá pọ́lọ̀ ọ̀ràn sí gbogbo àgbáńlá yìí ṣé báwọn alárúbáwá máa ń ṣòwò wá sí abẹ́ empire ọ̀hún yìí báyìí àwọn èèyàn níbẹ̀ ni ẹ dákun ẹ wọ̀ tún ẹ wò sí bọ́yẹ̀ sàlábàpàdé ọ̀kan nínú àwọn alárúbáwá kẹba mu wa báyìí wọ́n bá sàlábàpàdé Abu Sufyan radiyallahu anhu gbàtọ́ mọ́ Abu Sufyan wa bá Hirakl ó ní màá bí ọ́ léèrè àwọn ọ̀rọ̀ kan o gẹ́gẹ́ sọ wánú Sahih al kó o sọ òdodo fún mi nípa rẹ ọ wá kó àwọn èèyàn tí wọ́n jọ wá pẹ̀lú Abu ó kó wọn sí ẹ̀yìn Abu Sufyan ó ní káwọn jókòó lẹ́yìn Abu Sufyan Abu Sufyan wà wájú wà kọjú sí gbogbo wọn ẹ wo bí àwọn olórí èèyàn gbọ́dọ̀ jó lórí kó tún èèyàn gbọ́dọ̀ púpọ̀ kò ní kí àwọn eléyìí wá kọjú torí pé tí Abu Sufyan bá fẹ́ parọ́ yóò máa rántí pé ojú Hirakul yóò ṣe déédéé táwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ sẹ́mi kọ́ àwọn olè pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ irọ́ ni pa Abu Sufyan ò sì ní mà báwọn eléyìí ti ń kọ̀ǹfàmù nítorí wípé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ báyìí ó bi léèrè ike ta ni Muhammadu yìí láàrin ó ròyìn rẹ̀ ó láti inú ìdílé ńlá ló ti jáde sí àwọn bàbá rẹ̀ wọ́n ti wọ́n ti wọ́n ti jọba rí ni àbí bákan ó ní rárá kìí sọ bá a ṣùgbọ́n àwọn náà láṣíwájú wa láwùjọ wa ọwọ́ àníkíni muhammadu gan pè yín lọ sídìí rẹ̀ ó ní káì mo fẹ́ parọ́ tí ì bá ṣe pé irọ́ ọ̀dà àti pé àwọn èèyàn tá a jọ wá wọ́n já mi rọ wọ́n bẹ lẹ́yìn mi <laughs> kò jẹ́ ń lè parọ́ torí pọ́tà ànábì lọ́jẹ́ ńgbà náà ó ní ìmọ̀ pè wá lọ sídìí ká sokun ẹbí pọ̀ subhanallah ṣe eléyìí túmọ̀ sí pé ọ̀kan nínú tọ́lọ̀ fi rán ànábì muhammad sallallahu alayhi wa sallam ni ká sokùn ẹbí pọ̀ ó wà nínú hadith amur ibn abasa radiyallahu anhu qaal ataitu rasulallah sallallahu alayhi wa sallam awwala ma bu'ith ó ní mo wá bá nabi muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tó lọ́wọ́ bá kọ́kọ́ sí lánàbí wa huwa fi mẹ́kà nígbà tá anabi wà mẹ́kà wa huwa hina idin mukhtasin lákòókò tá a sọ yìí anabi ń sapamọ́ ni kò lè ṣe islam lójú gbára fakultu ma anta mo ní kí lọ́ọ́ jẹ́ wa muhammad kọ́l anabi ni ana nabi yun ọlá anabi ni mi sẹ́wọ̀n kó èdè tuntun ni nabi kí ni jẹ́ nabi èdè tuntun ni nabi kò sí ti ń jẹ́ anabi lárúbáwò lọ́mọ kí ni jẹ́ nabi kóòtù wọ́n mọ̀ nabi mo ní kí ni jẹ́ nabi ọlá anabi ni ọ kí ni jẹ́ anabi gan kọ́l anabi ni rasulullah ìránṣẹ́ ọlọ́run ok ìtumọ̀ anabi nù sẹ́wọ̀n kó yóò fi kún dictionary tó wà lórí ẹ̀ pé rasulullah ìránṣẹ́ ọlọ́run kóòtù mọ wá ní bímọ òrìṣẹl kí lọ́lọ́run wá fi ràn kọl ó ní tọ́lọ́run fi rán mi ní pé bí ẹni yóò ọbẹdẹ lọ káwọn èèyàn máa sin lọ wọn má fi kankan sorogún pẹ̀lú rẹ̀ wọtúk sọ̀rọ̀ ọtán kí wọn sì fọ́ gbogbo ère gbogbo òòṣà kí wọn fọ́ nítọ́lọ́run fi rán anabi sallallahu alaihi wasallam wọtún sọlọ arham bẹlbẹrẹ wọsílà káwọn èèyàn sì máa sokun ẹbí wọn pọ̀ pẹ̀lú dáadáa ṣíṣe sí wọn àti gbogbo dáadáa ó fi rán ni àdéhìí alimami bukhari ló gbé jáde nínú tírà rẹ̀ al-adabul mufrad ó sì jáde sì tọ́fẹsẹ̀ rìn lẹ̀ àti pé nínú tọ́tọ́ka síbi sísokun ẹbí kò ti ṣe pàtàkì tó òun náà ní pọ́kànnì nínú tọ́lọ̀ fi rán anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú tọ́tọ́ka sí anaha tashhadu lil insan aw alayhi yawm al-qiyamah pé tó bá sokun ẹbí okun ẹbí yẹn yóò jẹ́rìí fún ọ yóò jẹ́rìí gbé ọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah tó o bá sì já okùn ẹbí ọ̀jẹ̀rì takò ọ́ tọ́ba di lọ́la alqiyama ó wà nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa sallam ọlá nàbí wa ike àti ọlọ́wọ́n bá kọ́mọ bá ọsọ ikpe ihfadu ansabakum tasilu arhamakum ẹ̀sọ́ ìbí yín o ẹ̀sọ́ ìbí yín o torí pẹ̀lú sísọ ìbí ẹ̀ẹ́dẹ̀ni ti ń ṣe dáadáa sí mọ̀lẹ́bí ẹ rí i pé sísọ bí nínú sísọ ìbí ó náà ní kọ́ ọmọ bàbá rẹ̀ kọ́ ọmọ bàbá tó bí bàbá rẹ̀ kọ́ ọmọ iye ọmọ tí bàbá tó bí bàbá rẹ̀ bí àti pé bo làwọn wà kọ́ ọmọ ọmọ tí àwọn ẹni tí wọ́n jọ bí pẹ̀lú bàbá rẹ̀ tí wọ́n bí àti pé bo làwọn náà wà kó tún àmọ́ bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ wọn ò bá àmọ́ sí láyé torí látàrí eléyẹn ọmọ ọmọ táwọn náà tó bí kalẹ̀ yàtọ̀ sí bàbá tó bí bàbá tó bí baba tiẹ̀ ọ wàá mọ̀ pé àṣetàkùn yín ọ̀pọ̀ pípọ̀ ọ yìí pé nígbà tó délẹ̀ yìí ọwọ́ àwọn tó ń pè rẹ kọ́ ni mọ̀lẹ́bí rẹ wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó tún ní mọ̀lẹ́bí bí báyìí ó tún ní mọ̀lẹ́bí bí báyìí ó tún ní mọ̀lẹ́bí bí báyìí ẹni tí sọ ìbí rẹ kò ní í ti ẹbí rẹ pọ̀ ìdí ni tó fi jẹ́ pé lọ́dọ̀ àwọn àwọn jẹ́ ẹ̀yà kan gbogbo ẹ̀yà yòókù níbi ká sọ ìbí wa wọn kọ tírà rẹ̀gẹ̀dẹ̀ lórí ìbí kọ̀ọ̀kan tó fi ma àwọn tá ni wọ́n tán ma àwọn tá ni bàbá ńlá rẹ̀ títí dọ́dọ̀ anabi adam aleyhi salam torí ẹni olùmọ̀wá alimami samaani ni ló sì kọ tírà kan ní gidigidi wọ́n ń pè ní maarifatu al-ansab maarifatu kíkálukọ́ mọ̀ bí rẹ̀. ní ìsìn wọn pe ọlọmọ ológbòjò gbòòlù ẹsẹ tó ológbòjò gan wàá jókòó á bẹ̀rẹ̀ sí ní ronú ológbòjò ti tò sí àbí ètò jìnnà ti tò sí gan ọmọ ntìẹ ebo ti sálọ èkó ti so èèyàn ọmọ bí tó ń ti wá báwo ló ṣe mà ti ṣe dáadáa sẹ́ni so eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ gidi ń bá wa ń bì la bu'da birrahimi idha qarabat wọ́n ní gbogbo mọ̀lẹ́bí láyé gbogbo òbí kò lè jìnnà síyàn lópin ìgbà téèyàn bá súnmọ́ mọ̀rọ̀kọ́ yẹ wa gbogbo mọ̀lẹ́bí wa wọn ò ní jẹ́ni tó jìnnà sí wa gbogbo báwọn bá ṣe ń gbìyàn gbìyànjú láti jìnnà sí wa táwa bá súnmọ́ wọn àwọn náà dání tó ṣe kíni tó súnmọ́ wa kódà kó ṣe pé wọ́n jìnnà. wala qurba biha idha ba'udat mọ̀lẹ́bí kan sì lè súnmọ́ wa lókun ìgbà táwọn náà bá ṣe kí ni tá a bá jìnnà sí wọn. wa in kana qariba kódà kó ṣe pé tòsí ọ̀dọ̀ wa ni wọ́n ń gbé bàtà ti jìnnà sí wa táwọn náà sì jìnnà sí wọn a lè dẹni tó súnmọ́ ọ̀rọ̀ ara wọn. wa kullu ibi táwọn alọ́nu gbogbo òbí kọ̀ọ̀kan atiyatun yawmal qiyamah amama sahibiha gbogbo òbí kọ̀ọ̀kan wà wájú oníkálukú wa o. ibi tiẹ̀ yọ wà wájú rẹ̀ tiẹ̀ náà wà wájú rẹ̀ tiẹ̀ náà wà wájú rẹ̀ tashhadu lahu bisilatiha in kana ha. ibi kálukọ́ jẹ́rìí gbé wípé wọ́ọ́lọ́n eléyìí so okùn ẹbí pọ̀ tọ́ba yẹ kó so wa ibi o si nílé ayé ti sẹlẹ ìbáni ọba yẹn lẹ́rù o adéṣe yìí ọjà adéṣe kan eléyìí tó ti kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ adéṣe yìí fẹsẹ̀ rìn lẹ̀ ó sì ń tọ́ka sí wípé oníkálukú wa ní fẹ́ wípé kí ìbí òun kọ́ jẹ́rìí gbé òun kò sẹ́nìkan tí ń fẹ́ kí ìbí kọ́ jẹ́rìí takò òun tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù nínú tó tún tọ́ka sí bí ìbí ti ṣe pàtàkì tó annaha mimma yudkhilu al-insana al ike ìbí ó ń bẹ nínú tí máa mú kéèyàn wà aljanna tó bá di lọ́la alqiyam ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ abu ayyub al-ansari radiyallahu anhu anna rajulan qala lin nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam ike arákùnrin kan sọ fún muhammad sallallahu alayhi wa sallam ó akhbirni bi camalin yudkhilni aljanna ìdá anabi sallallahu alayhi wa sallam mo fẹ́ kó fún mi ní ìròyìn pàṣẹ kàtí màá ṣe tó ṣe pé ó ṣe sábàbí àti wà aljanna. فقال النبي صلى الله عليه وآله وسلم النبي وأكاتي الله بكم بواسو فنقبي تعبد الله ولا تشرك به شيئا ما أسي الله وبالونك ما تفيك كسرقون كالورين نجاس وتقيم الصلاة ما أقبي صلاة درو وتؤتي الزكاة ما يزكى وتصل الرحم كوسي ما سوكم بكم تبعت سبع وعلي الجنة الإمام البخاري àti muslim ló gbé jáde. bákan náà nínú tó tó tọ́ka sí bí sísokun ẹbí pọ̀ ti ṣe pàtàkì tó anallaha yasulu man wasalaha wa yaqta'u man qata'aha ìpè ọlọ́run ọba wa ọlọ́run ọba wa àárín èèyàn àti ọlọ́run yóò da téèyàn bá ṣe dáadáa sí mọ̀lẹ́bí ọlọ́run bó sì léèyàn jìnnà téèyàn bá jákun ẹbí àárín rẹ̀ àtọ́lọ́run yóò da lópin ìgbà tó bá sokun ẹbí pọ̀ àárín rẹ̀ àtọ́lọ́run yóò ti dàrú lópin ìgbà tó bá jákun ẹ̀bi ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam wọ́n lànà bí wàá kí àtọ́lọ́run bá kó wọn bá sọ yìí pé inna Allaha khalaqa al-khalq lẹ́yìn ìgbà tọ́lọ́run bá dẹ́ẹ̀dá tán hatta idha faraga هذا مقام الع هذا مقام العائد بك ìdúró tí mo dúró yìí o ìdúró ẹni tí ń sáàdì ìwọ ọlọ́run ọba ni o min al-qati'a níbi kí n má jẹni tí wọ́n já dànù mo dìde dúró ní dúró pé mo ń sáàdì ìwọ ọlọ́run níbi àtijọ́ ẹni tí wọ́n já dànù báyìí níbi dúró níwájú ọlọ́run tó qala na'am ọlọ́run níbẹ̀ ni ama tardayna an asila man wasalat.

sallallahu alayhi wa sallam ọwọ́ aṣọ pé tó bá wù yín ẹ̀ka ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé fahal asaitum in tawallaytum an tufsidu fil ardi wa tuqatti'u arhamakum ulaika alladhina la'anahumullah wa man yal'anillah wa man yal'anillah ulaika alladhina la'anahumullah fa asammahum wa a'ma absarahum dájúdájú àwọn eléyìí ọlọ́run bá ní. tẹ́ ẹ ròyìn pé tẹ́ ẹ bá pẹ́yìn dà tẹ́ ẹ kọ́tọ́ lọ́wọ́n ọba tẹ́ ẹ wá yọ òbílẹ̀jẹ́ lókè pẹ̀ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní jákun ẹbí yín tẹ́ ẹ rò pé ọlọ́wọ́n bó fi yín lẹ̀ lásán ni rárá rárá o ọlọ́wọ́n bó ní fi yín lẹ̀ lásán o ẹ dẹni tọ́lọ́wọ́n bá lànà tẹ́ ẹ bá ti lè jákun ẹbí ẹ dẹni tọ́lọ́wọ́n lé jìnnà sí kẹrẹ fa ọsọ mẹ́hùn ẹ sì dẹni sẹ́yìn òrónú sálùkùránì àmà àlẹ́ qulubin aqfaluha ọ̀dájú pé àwọn àgádágodo ń bẹ lórí ọkàn yín ìdínú tẹ̀ fi ronú sálùkùránì. nínú àwọn kan tó tó tọ́ka sí pàtàkì kásokùn ẹbí pọ̀ òun náà ní pé sísokùn ẹbí pọ̀ kásẹ̀ dáadáa sí mọ̀lẹ́bí nínú owó náà kásẹ̀ dáadáa sí mọ̀lẹ́bí kọ́jọ́ pé mọ̀lẹ́bí la kọ́kọ́ náwó fún ọlọ́run bá ti síwájú ká náwó fẹ́ lómi yẹn ni pé mọ̀lẹ́bí rẹ tọ́ọ̀bà náwó àwọn ọlọ́kọ̀ọ́kọ́ náwó fún síwájú ẹlòmíì torí ẹ lọ́lọ́run sọ pé wa idha hadara al-qismata ulul qurba wal yatama wal masakin farzuquhum min wa qulu lahum qawlan ma'rufa ọlọ́ni tẹ́ẹ̀ bá ń pín ogún tẹ́ni tó kú bá fi owó tó pọ̀ sílẹ̀ gán-an àwọn mọ̀lẹ́bí wá wá láwọn mọ̀lẹ́bí tí ọ̀lẹ́tọ̀ sí kí wọ́n jogún àwọn ọmọ òrukàn náà wá láwọn ọmọ òrukàn tí ọ̀lẹ́tọ̀ sí kí wọ́n jogún àwọn aláìní wá láwọn aláìní tí ọ̀lẹ́tọ̀ sí kí wọ́n jogún ọlọ́ni sọ́rọ́sọ́kọ́ homen ẹ̀bùn àwọn náà nínú owó yìí ẹ̀bùn wọn nínú owó tó kù fi sílẹ̀ wàkóòló lẹ́hùn kọ́ọ̀lẹ́ mẹ́rùfẹ́ kẹ̀sì sọ̀rọ̀ tó dáa fún wọn. ayà yìí sọ́sẹ́kù àbọ̀lọ̀ ti pàdájọ́ rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ oríṣi méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ Ibn Abbas ọlọ́sẹ̀kù torí ẹ̀ ló ti jẹ́ pé tó lówó bá kú tó fowó tó sílẹ̀ kò burúkú amú nínú owó yìí ká bọ àwọn mọ̀lẹ́bí tí ò ní jogún kò burú ká mú nínú owó yìí ká bọ àwọn ọmọ òrukàn tí ò ní jogún ká bọ aláìní tí ò ní jogún eléyìí tafsir alákọ̀ọ́kọ́ ni tafsir ẹlẹ́kejì annaha mansukha bọ́lá wọn bá ti padàjọ rẹ̀ rẹ̀ eléyìí túmọ̀ sí pé inna Allaha qad a'ta kulli dhi haqqin haqqa torí ẹ̀ tó lówó bá kú tó bá fowó tó pọ̀ sílẹ̀ kò burú kárọ àwọn ọmọ tó kù fi sílẹ̀ pé kí wọ́n mú nǹkan kan nínú nǹkan tó fi sílẹ̀ yẹn pé kí wọ́n mú nǹkan kan nínú tó fi sílẹ̀ yẹn kí wọ́n mú nǹkan kan nínú tó fi sílẹ̀ yẹn ohun tí wọ́n fi ṣe kí wọ́n mú nǹkan kan nínú tó fi sílẹ̀ yẹn ohun tí wọ́n bùn àwọn mọ̀lẹ́bí ohun tí wọ́n bùn àwọn ọmọ òrukàn ohun tí wọ́n bùn àwọn aláìní bẹ́ẹ̀ náà lọ́lọ́run sọ pé wa ati dhal qurba haqqahu wal miskin wabna sabil ọlọ́run ní mọ̀lẹ́bí rẹ tó súnmọ́ fún wọn lẹ́tọ̀ọ́ wọn nínú owó rẹ o ìyẹn ni pé ìwọ fẹ́ fún aláìní o tún fẹ́ fún onírìn àjò mọ̀lẹ́bí rẹ sì ń bẹ tí yà ń jẹ tálọ́ ẹ̀kọ́ kọ́kọ́ fún mọ̀lẹ́bí rẹ lọ́kọ̀ọ́kọ́ fún bẹ́ẹ̀ ọlọ́run bá tún ròyìn àwọn olùwàgbọ́ òdodo ó ní wa atal mala ala hubbihi dhawil qurba yóò tún máa fún àwọn ẹni tí ọba fẹ́ fún lówó owó tó nífẹ̀ẹ́ sí ló máa ń fún wọn ṣùgbọ́n tí ó bá fún yàn lówó ẹni tí ó kọ́kọ́ fún lówó náà làwọn mọ̀lẹ́bí rẹ̀ wal yatama àtàwọn ọmọ òrukàn wal masakin àtàwọn aláìní wabna sabil àtàwọn onírìn àjò was-sa'ilin àtàwọn ẹni tí máa tọrọ wa fi riqab ó sì tún máa ń lówó rẹ̀ láti bọ́ okùn lọ́rùn ẹrú eléyìí túmọ̀ sí wípé ìgbà tó fẹ́ náwó ó ṣe ṣíṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí ó ṣe lọ́kan nínú àwọn fundamental pillars tẹ̀sán Islam àwọn àpilẹ̀ tí ò ṣe fọwọ́rọ́ dànù tẹ̀sán Islam ọlọ́run bá ní inna Allaha ya'muru bil 'adli wal ihsani wa ita'i dhil qurba ọlọ́run bá ń pa yín láṣẹ pẹ̀lú ká ṣe dọ́gba nínú fundamental pillars Islam ní ká ṣe dọ́gba wal ihsan ká sì ṣe dáadáa wa ita'i dhil qurba ká wàá máa fún àwọn mọ̀lẹ́bí wa kára mọ̀lẹ́bí lọ́wọ́ bákan náà islam ó ní gbogbo dáadáa kan tó bá ṣe sí mọ̀lẹ́bí rẹ gbogbo owó kan tó bá bùn mọ̀lẹ́bí rẹ ládàá méjì lọ́gbà ń bẹ̀ o ládàá méjì lọ́gbà ń bẹ̀ yóò máa jẹ́ sàrà yóò tún máa já sí kposo kan ẹbí pọ̀ ọ wá nínú hadith eléyìí tí imaamu Tirmidhi gbé jáde lọ́nà tó dáa pé as-sadaqatu 'ala al-miskin sadaqatun wa ala rahimi sadaqatun wa silah sàrà àtàbà ṣe fáláìní sàrà lásán ni o ṣùgbọ́n gbogbo ìtàbà ṣe fún mọ̀lẹ́bí wa sàrà ni ìsopọ̀ ẹbí pọ̀ sí ni dáadáa ni sàrà ni àtúnṣopọ̀ ẹbí pọ̀ wàá gba aládá méjì sàrà ni mọ̀lẹ́bí náà tá a dáadáa yìí sí eléyìí tá a bí ṣiṣe dáadáa sí wọn ti ṣe pàtàkì tó ta nínú àwọn mọ̀lẹ́bí tá ti ṣàlàyé ṣáájú a ní nínú mọ̀lẹ́bí ẹni tó ṣe pé ìbí wa pọ̀ pẹ̀lú ẹ̀ èèwọ̀ ló sì jẹ́ tó ń bá jẹ́ obìnrin táwa jọkùnrin pé ká wa a ní bẹ́ẹ̀ mọ̀lẹ́bí tó ṣe pé ìbí dà pọ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kì í ṣe wọ̀ tó ń bá jẹ́ obìnrin táwa jọkùnrin pé ká wa ni nínú àwọn mọ̀lẹ́bí wọ̀nyí in Islam ló sọ pé ká ṣe dáadáa sí nínú wa oríṣi ọ̀rọ̀ méjì òun ló wá lọ́dọ̀ àwọn nínú àwọn mọ̀lẹ́bí wa tọ́lọ̀ wọn bá pa wá láti ká ṣe dáadáa sí i tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó sì pa wá láti ká ṣe dáadáa sí nínú àwọn mọ̀lẹ́bí àwọn náà ni mọ̀lẹ́bí tó ṣe pé ìbídà wá pọ̀ pẹ̀lú wọn wọ́n sì jẹ́ mahram àbí muharram tọ́lọ̀ ń ṣe léèwọ̀ pé ká fẹ́ra wa táwọn bá jó obìnrin táwọn àjọkùn wọn láwọn lọ́lọ́wọ́n bá ní ká ṣe dáadáa sí eléyìí kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ wọ́n á ní tó bá ti pé gbogbo mọ̀lẹ́bí lọ́ba jọ́ràn yẹn pé ká ṣe dáadáa sí lọ́ba ké gbogbo ẹni tí àjọjẹ́ mọ̀lẹ́bí lọ́ba jọ́ràn yẹn pé ká ṣe dáadáa sí kọ̀ọ̀bá jọ́ràn yẹn pé ká ṣe dáadáa sí gbogbo ọmọ ànábì Ádámà torí pé tá a bá wò gbogbo ọmọ ànábì Ádámà náà kò kí la jẹ́ èmi mọ̀lẹ́bí náà ni kullukum li Adam ọmọ Ádámà gbogbo yín ẹgbẹ́ báwọn ṣe gbé ti ké gbogbo lọ́ba jọ́ra yẹn ká ṣe dáadáa sí ayẹ́pẹ́ gbogbo ọmọ anabi adamu la ṣe dáadáa sí nǹkan mélòó wà lá níta fi ṣe dáadáa sí gbogbo àgbáńlá yìí. wọ́n á ní kò lè ṣe é ṣe jàre ó ṣòro torí ẹ̀ ajẹ́ pé àwọn àlà gbó láti là á ní mọ̀lẹ́bí tí fi dà wá pọ̀ tó sì jẹ́ pé tó ń bá dé obìnrin táwa jọkùnrin kọ̀tọ́ ká fẹ́ ra wa àwọn nìkan ní ìsìláàmù ní ká ṣe dáadáa sí tá a sì gbọ́dọ̀ jákun ẹbí pẹ̀lú wọn. wọ́n ní torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé لا تنكح المرأة على عمتها ولا على خالتها ولا على بنت أخيها وأختها فإنكم إن فعلتم ذلك قطعتم أرحامكم رواه أبو داود وغيره onítorí pé Ànábì sallallahu alayhi wa sallam sọ pé kò tọ́ ká fẹ́ ìyàwó ká fẹ́ ìyàwó kan lé àbúrò àbẹ̀gbọ́n bàbá rẹ̀ yẹn ni kókó ti jẹ́ pé ìyàwó alákọ̀ọ́kọ́ àbúrò bàbá ìyàwó kejì ni. abẹ́gbọ́n bàbá rẹ̀ gẹ́gẹ́ bí òtún ṣe tán ká ṣe ìyàwó kan lé àbúrò abẹ́gbọ́n ìyá rẹ̀ kọjá pé ìyàwó alákọ̀ọ́kọ́ àbúrò abẹ́gbọ́n lọ́jẹ́ sí ìyá ìyàwó kejì anábìlẹ̀ gbọ́dọ̀ fi àwọn obìnrin pọ̀ léra wọn báwọn mo rò pé yé wa sẹ́mi kí inú alukur'an ọlọ́run sọ pé wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf ẹ̀ gbọ́dọ̀ fẹ́ gbọ́n àtàbúrò àyàfi tó bá ti síwájú ètò ti ti síwájú náà ẹ lẹ́sẹ̀ ni ṣùgbọ́n á yà yín nìsí. so eléyìí tó bá yé wa islam wá pé àfikún tún wà lórí ẹ eléyìí tó wà nù súnà ń bì ìgbé tó bá yẹ kóbìnrin tó kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ ìyàwó tó orí tó fẹ́ fẹ́ ní ìsinyìí báyìí òun jẹ́ ọmọ àbúrò ìyá ìyàwó alákọ̀ọ́kọ́ abọ́mọ àbúrò bàbá ìyàwó alákọ̀ọ́kọ́ wàhálà mo rò pé yé wa anábìlẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn pọ̀ báwọn. bákan náà anábì sallallahu alaihi wasallam ọlẹ́ gbọ́dọ̀ fẹ́ yàwó lé ẹni tó jẹ́ ọmọ ẹ lé ẹni ni. ìyàwó tó fẹ́ sẹ́nì sí ìyàwó tí ọ̀lọ́ bá ń lé àbúrò tiẹ̀ ló bì rò pé wa ìyàwó tí ọ̀lọ́ bá ń lé àbúrò ìyàwó yìí ló bì àbúrò rẹ̀ lọ́kùnrin àbábúrò rẹ̀ lóbìnrin ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbẹ́gbọ́n rẹ̀ lóbìnrin òun ló bì anábì níta bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ jà kún o ẹ̀ jà kún sẹ́yìn káwọn àwọn obìnrin wọn wò ojú ara wọn fáwọn lẹ́lẹ́ à orogún mà wọ́n wojú ara wọn torí wọ́n ti máa gbé ẹ junior and senior junior and senior ẹ rò pé máa rẹ́nu àbí òye ọ níjọ́ tó bá jọ gbé pẹ́rẹ́gì kaná sẹ́wọ̀n kí wọ́n sọ kọ̀bákùn gbé ọ̀rọ̀ ma pé wọ́n gbogbo àwọn bàbá tí ọ̀yẹ́ kún ó bú tí wọ́n jọ jẹ́ nǹkan náà ó bu wọn àbí wọn ní gbogbo àwọn ìyá tí ọ̀yẹ́ kún ó bú tọ́jẹ́ ìyá gbogbo wọn ó bu wọn àbí wọn ní bú wọn ó bu wọn ìgbà táwọn bàbá bá fẹ́ wá parí ìjà tó bá rojọ́ kalẹ̀ pé ètò bu yín màmá wa sọ pé tọ́ bu èmi náà bu ni ìgbà tó túmọ̀ tiẹ̀ náà tontori ẹ̀ lànà bisimilá àdìsọ́nà ní tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ jàkun ẹ̀bi o tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ jàkun ẹ̀bi. ẹ̀rí fana bí sallallahu alaihi wa sallam níbi kọ̀sọ́kú ẹ má fẹ́ obìnrin lé ọmọ àbúrò bàbá yín àbọ̀ ẹ̀gbọ́n bàbá yín no kọ̀sọ́kú ẹ má fẹ́ obìnrin lé ọmọ àbúrò bàbá rẹ̀ àbọ̀mọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ kò sì sọ pé ẹ má fi obìnrin lé ọmọ àbúrò ìyá rẹ̀ àbí lé ọmọ ẹ̀gbọ́n ya rẹ̀ nǹkan tó kàn sọ ni pé ẹ má fi obìnrin lé ẹ̀gbọ́n àbábúrò bàbá ẹ̀gbọ́n àbábúrò ìyá mo rò pé yẹ wa sọ àwọn wa sọ pé ńgbà tí o ti dárúkọ ọmọ àbúrò àbẹ̀gbọ́n bàbá ọmọ àbúrò àbẹ̀gbọ́n ìyá ó túmọ̀ sí pé àwọn eléyìí ò sínú mọ̀lẹ́bí tí islam ní ká ṣe dáadáa sí a lè fẹ́ wọn a lè fẹ́ wọn lé obìnrin mi tẹ́lẹ̀ yìí istidlalun bil mafhum wọ́n fi ntí wọn sọ wọ́n fi sẹ̀rí láti fi mú ntí wọ́n fẹ́ mú jáde tọ́ ọ̀rọ̀ oríṣi kejì oná lọ́rọ̀ àwọn olùmọ̀tò sọ pé rárá o gbogbo mọ̀lẹ́bí kò bá jẹ́ pé ẹ̀tọ́ ni ká fẹ́ ra wa kò bá má jẹ́ ẹ̀tọ́ ni ká fẹ́ ra wa ẹ̀tọ́ ni ká ṣe dáadáa sí wọn eléyìí lọ́rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn hànàfíyà oná lọ́rọ̀ tó gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn màlìkíyà oná lọ́rọ̀ àwọn ṣàfíìyà oná lọ́rọ̀ àwọn hànàbìlà gẹ́gẹ́ bí imaamu ahmed ṣe sọ nítorí pé àwọn ẹ̀rí tó wà nù ṣẹ̀ríà wọn ò la gbogbo mọ̀lẹ́bí ní islam ní ká ṣe dáadáa sí àbí òye wa òní sọ pé ọmọ àbúrò bàbá rẹ ni òní ṣe dáadáa sí òní sọ pé ọmọ àbúrò àbọ̀mọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ ni òní ṣe dáadáa sí ọmọ ẹ̀gbọ́n àbábúrò ìyá rẹ̀ ni òní ṣe dáadáa sí wá ṣe dáadáa sí gbogbo wọn. torí ẹni Imam Nawawi rahimahullah nínú tírà rẹ̀ sharh sahih Muslim lẹ́yìn ìgbà tó náà sọ gbogbo orú ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ yìí ó wá sọ pé ìtọ́dọ́gba jù òun náà ní ká ṣe dáadáa sí gbogbo àwọn mọ̀lẹ́bí lápapọ̀ wọn bá jẹ́ ìtọ́tọ́ ká ra wa kò bá sì jẹ́ ìtí ọ̀tọ́ ká ra wa. àkọ́kọ́ àwọn mọ̀lẹ́bí tí Islam ní ká ṣe dáadáa sí òun náà ní bàbá àti ìyá wa o islam gbé àwọn baba àtìyá lè kó tó ga púpọ̀ baba màní màmá màní bàbá kò sí fowó rà ìròyìn ńlá ni kò sí iye tó lè san fẹ́nikẹ́ni tí wọ́n wàá gbọ́ ní bàbá lẹ́sẹ̀ni tó jẹ́ baba fún bàbá báwo ẹ mọ̀ pé láwọn agboolé wa gbogbo àwọn èèyàn kan wà táwọn kì í má bàbá alé bàbá bá alé bàbá náà ni má bàbá bá alé bàbá náà ni. Bàbá sẹ́wọ̀n pé bàbá náà ni kìí ṣe bàbá gan-an ni torí ẹ̀ tọ́rọ̀ bá dàrú ẹ̀ pé after all ọmọ sọ pé after all ẹ̀ kúkú ṣe bàbá mi bàbá yẹn náà sì lè sọ pé tọ́ ó ṣe ewu náà ní sọ bàbá kúkú mọ iye ọmọ tó bí so nítorí ẹ̀ jíjẹ́ bàbá jíjẹ́ màmá ipò ńlá gidigidi ni o ìsìláàmù ṣe lọ́rùn àyàn ká ṣe dáadáa sáwọn bàbá àti ìyá wa torí pé àwọn ni mọ̀lẹ́bí tó súnmọ́ ju gbogbo mọ̀lẹ́bí yòókù lọ àní àbá ti mọ gbogbo àwọn tá à ń pè mọ̀lẹ́bí òun tí ò bá sí bàbá àti ìyá wa bàbá wa ló dé àtẹmọ́ wọn ìyá wa ló dé àtẹmọ́ wọn tí ò bá sí bàbá àti ìyá wa ni àbá ti mọ̀ wọn torí rẹ nìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ tí èsè bàbá tí èsè ìyá rẹ ó wá yẹ kó gbogbo àti bá ti wá sọ́dọ̀ rẹ yóò mọ sọ̀rọ̀ bàbá rẹ láì dáa yóò mọ sọ̀rọ̀ ìyá rẹ láì dáa ó yẹ kó péjọ kó kọ́ ọ sọ fún yín pé bàbá bó lẹ pẹ́ jẹ́nárì bẹ́ẹ̀ sórí ọmọ àbúrò bàbá rẹ̀ ọmọ àbúrò bàbá rẹ̀ lèmi ṣe ok ọmọ àbúrò bàbá mi lẹ́yìn se tí o bá sì ti bàbá mi tẹ̀ ń bu bó ṣe mú kánná ń bú ó ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ gbangba gbangba yìí bá sẹ́mi ọ̀bá mọ̀ yìí sẹ́yìn tẹ́rù tó lè wádọ̀ mi tí o bá sì ti bàbá mi kọ̀rọ̀kọ́ yé wa ẹ fi yé wọn bẹ́ẹ̀ nítorí pé tí o bá sì ti bàbá yín sẹ́yìn mọ̀ bàbá wọn ẹ ní ma tí o bá ti ti bàbá yín sẹ́mà yá yín ẹ ní ma tí o bá ti ti yá yín sẹ́mà bàbá yín ẹ ní ma tí o bá ti ti yá yín bó ni yá yín ó ti wá bá yín pé kíni kí lọ́sọ̀nù àìmọye èèyàn ti ń kọjá lójú títì tí ò sí ń tọkàn pẹ̀lú wọn àìmọye èèyàn ti ń ṣẹlẹ̀ ayé tí ò sí ń tọ́dọ̀ ọ̀pọ̀ pẹ̀lú wọn sòtẹ́lẹ̀ ìbáyé wa yóò yé wa dájú sáká wípé àwọn bàbá àti yá wa àwọn ni mọ̀lẹ́bí wa tó wa àwọn ló súnmọ́ wa ju gbogbo èèyàn yòókù lọ torí ẹ̀ lọ́lọ́wọ́ bá ṣe ní kẹsì dáadáa sáwọn bàbá àti ìyá yín ọlọ́wọ́ bá sọ nínú alukur'an wọn ni wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana olùwà ẹlẹ́dàá wa pa láṣẹ pé o gbọ́dọ̀ jọ́sìn fún kankan mí yàtọ̀ sóun nìkan ṣoṣo lẹ́yìn náà ó tún wá pa wá láṣẹ ká máa ṣe dáadáa sí bàbá àti wa ká ṣe dáadáa sí wọn ní gbogbo dáadáa ọlọ́wọ́ ni imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma àyèbá àmọ́ tọ́kàn àbáwọn òbí rẹ méjèèjì tó má ti ẹ̀ dàgbà mọ́ lọ́wọ́ àwọn bàbá rẹ dàgbà wọ́n dògbó mọ́ ọ lọ́wọ́ bọ́yọ̀ kan nínú àwọn méjèèjì àbáwọn méjèèjì fala taqul lahuma uff má sọ fún wọn pé káì ó sún mí má sọ fún bàbá rẹ bẹ́ẹ̀ yẹn o má sọ fún ìyá rẹ bẹ́ẹ̀ yẹn o. àtẹnumọ́ yín ti pọ̀jù aránnumá o ti pọ̀jù àpètúnpè ti ọmọdé ni ni bẹ́ẹ̀ ni wọ́n ti dọ́mọdé wọn náà rántí ìgbà wọn náà wà kí wàhálà rẹ bàbá rẹ ò sì ti torí rẹ kó ti sọ ọlọ́gbẹ́ dànù ń pariwo tó ń ké náà nínú wọn ń dùn ni ni alódé tó fi bàbá bàbá rẹ náà ń tẹnu ọ wá sọ pé káì ó sú mi wala tanharhuma ọlọ́run lọ gbọ́dọ̀ jágbe mọ́ wọn o bàbá olówó lọ gbọ́dọ̀ jágbe mọ́ bàbá àtìyá rẹ̀ ọmọ burúkú lọ́mọ mi bí bàbá rẹ̀ bá ṣe ń bá sọ̀rọ̀ nínú ọmọ bíi lọ́mọ dídúmọ́ gbárí ṣé kankan mi tún wà tẹ́fẹ́ sọ ẹ̀ ń bá mi lásìkò jẹ́ ẹ́ bàbá kánsẹ́lọ̀ bàbá kọ́ngilá tí wọ́n gbé gbogbo sẹ́lẹ̀ ayé fún tí ọ̀ lásìkò tí ó fi bá bàbá rẹ̀ sọ̀rọ̀ tí ọ̀rẹ́ láì you are very foolish and rubbish Wọlé tanharhuma ọgbọ́dọ̀ dagi mọ́ bàbá baba ìyá rẹ̀ wa qul lahuma qawlan karima ọlọ́ni ọ̀rọ̀ ni kọ́ ọmọ bá sọ mọ gbọ́ bá mi pẹ̀lú ògbó ọlọ́run yọjẹ́ ṣiṣẹ́ bá mi fẹ́ mi bá mi bàbá ọmọ gbọ́ àwọn ọ̀rọ̀ dùn tó dùn báyẹn táwọn náà bá rí ọ rí ọlọ́mọba ń sọ wá bá mi lálàáfíà o yàtọ̀ sí ẹ mọ́tò lásìdẹ́ǹtì ọmọ yín nìkan lọ́la tó náà bá ti kú dànù ọmọ abú olùkóyè wa ẹ̀hẹ́ iṣẹ́ rẹ tó ń ṣe náà ni náà ni ọjà tíkẹ́ẹ̀tì rú ètò orí ni ọjà fún ọ. waqfid lahuma janaha dhulli mina rahma ọlọ́ni rẹ̀ yí apá rẹ̀ fún ọ tẹ́rí bàbá wọn bí bàbá rẹ̀ kọ́ ló máa bọ̀ sọ̀rọ̀ kọ́ fọ́ dákàrà àdìpé kínni wọ́n ní bẹ́ẹ̀ la ṣètánì sọ̀kalẹ̀ nígbà tó lọ́wọ́ bá lé kó lálùjáná ó sọ̀kalẹ̀ ti fọwọ́ dákàrà àdì ti fọwọ́ dákàrà àdì ni pé òkè ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn tó bàbá rẹ̀ gbọ́dọ̀ má bọ́ sọ̀rọ̀ kó wá fọ́ dákàrà àdì pé ìwọ gẹ́gẹ́ bíi tani kí ló ń pera rẹ̀ gan rí torí de eléyìí wa qur rabbi irhamhuma kama rabbayani máa ṣàdúrà fáwọn bàbá àtìyá rẹ̀ láti gbà tí wọ́n ti gbó pé wọ́n lọ́n bá mi ká àwọn méjèèjì o gẹ́gẹ́ bá ń ṣẹ̀ṣẹ̀ tọ́jú mi nígbà kékeré mi eléyìí wá nínú súrọ́tù al-Isra ó wà nínú sunan nabi Muhammad sallallahu alayhi wa sallam ìhánilétí àti ìkìlọ̀ níbi àti ṣe àwọn òbí wa ọ gbọ́dọ̀ ṣe bàbá ọ gbọ́dọ̀ ṣe yá o bákan ìlérí ìyà burúkú ọ ń bẹ fún gbogbo ẹni tí ó bá tako tó bá jẹ́ pé ó ṣe àìdá sí bàbá àti ìyá rẹ̀ ìyá yìí ó sì súnmọ́ kó ti ṣẹlẹ̀ sí látàyè ń bì tí ó tún wá lọ jẹ ìyókù lọ́la alqiyam anabi sallallahu alayhi wa sallam ó ní ma min dhanbin ajdaru an yu'ajjila Allahu li sahibihi al-'uqubata fi ad-dunya ma'a ma yudakhiru lahu fi al-akhirah min al-baghi wa qati'ati ar-rahim رواه أبو داود والترمذي وابن ماجه بسند صحيح ولا نبي محمد صلى الله عليه وآله وسلم ó ní kò sí ẹ̀ṣẹ̀ kan tó ṣe kó súnmọ́ kí ọlọ́run ọbọ̀ kán ìyá rẹ̀ lójú fẹ́ni tó bá dárú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nílé ayé ń bì ọlọ́run ọbọ̀ kán ìyá rẹ̀ lójú fún láyé ń bì yóò tún wá bá a kó yòókù pamọ́ díjọ́ gbẹ́ndàlù kìyàmà ẹ̀ṣẹ̀ náà tọ́lọ́run ọba máa kán ìyá rẹ̀ lójú fún yàn láyé ń bi téèyàn tó jẹ́ yòókù níjọ́ gbẹ́ndàlù kìyàmà òun náà ni àgbèrè ọ̀tẹ̀ èèyàn ò bákan náà jíjákun ẹbí ẹnìkan bá jọba lọ ó sì ń fòfin ọlọ́wọ́n bá ó fi ń darí wa gbogbo wa sì ń gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n wá jáde orí bẹ́ẹ̀lì ìgbà yẹn dájọba rú náà ni eléyìí náà ń pè ní kíni alibagi ọ̀tẹ̀ nìyẹn ó súnmọ́ kó jìyà rẹ̀ láyé kó tún á jẹ yòókù tó bá di lọ́la kìyà bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń dákun ẹbí tó ń tún mú mí sí ìyá rẹ̀ ó súnmọ́ kó o ti bẹ̀rẹ̀ sí jẹ́ látàyè ń bì kó o tún á jẹ́ yòókù ní ọ̀gbìn dàlùkìyàm nínú ètò tí ẹ wàá ga jù nínú tí Islam tó fi pa wá láṣẹ òun náà ni pé ìṣe sáwọn bàbá àti ìyá wa kò ní tán pẹ̀lú kú wọn o yóò tún tẹ̀síwájú ni lẹ́yìn ikú wọn lẹ́yìn ikú bàbá àti ìyá wa à nísìmí á tún tẹ̀síwájú ni lókun ìgbà tí bàbá àti ìyá bá kú mùsùlùmí á tún tẹ̀síwájú pẹ̀lú sísàdúà fún wa ṣé wọn náà ń ṣàdúà fún bàbá àti ìyá rẹ báyìí bákan náà àkọsílẹ̀ tí bàbá wa ti kọ á tún máa musẹ lẹ́yìn ikú wọn a gbọ́dọ̀ ti torí pé bàbá ti kú ká máa musẹ máa o á máa musẹ. wa ikramu sadiqihima ọ̀rẹ́ bàbá àti ìyá wa á máa pọ́n wọn lé lẹ́yìn ikú bàbá wa subhanallah lẹ́yìn ikú ìyá wa ọ̀rẹ́ ìyá wa á máa pọ́n lé. lọ́nà tó ṣe pé tẹ́ ti rí wa pẹ̀lú bá a ṣe ń pọ́n wọn lé wọ́n máa rántí bàbá àti ìyá wa wọ́n máa ṣàdúrà fún wọn. bákan náà gbogbo ẹni tí bàbá àti ìyá wa tí wọ́n nífẹ̀ẹ́ sí àmọ́ fẹ́ràn o torí ọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní inna abẹ́rẹ́ bẹ́rẹ̀ ètò dáájú inú dáadáa ṣíṣe tí yẹn máa ṣe sóbì rẹ̀ silatul waladi ahla wuddi abi kọ́ ọmọ máa ṣe dáadáa sáwọn tí bàbá rẹ̀ nífẹ̀ẹ́ sí kọ́ ọmọ ṣe dáadáa sáwọn tí bàbá rẹ̀ fẹ́ràn eléyìí bẹ́ẹ̀ nu dáadáa ṣíṣe tó ṣe sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ jù ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ ẹlẹmọ muslim ló gbọ́rọ̀ ìjáde wọ́n ní kílódé kílódé tá a fi gbáàdì sí ìdí tá a fi gbáàdì sí ni pé abdullahi ibn umar radiyallahu anhuma ó ṣe alábàápàdé lárúbáwá roko kan lọ́nà abdullahi ibn umar wa dá ó ara rẹ̀ dúró ọkùnrin ibn umar ó tún wá ó tún bọ́ sílé yìí lọ́rùn áá ah, ah. ọ̀kan nínú àtọ́ agbàdìsí wa ń sọ fún Abdullahi bin Umar pé àròkó ah, ló pè yàn àwọn àròkó ọ̀fẹ́ àpọ́nlé lọ títì àpọ́nlé díẹ̀ ti tó wọn ó ní bẹ́ẹ̀ ni àpọ́nlé díẹ̀ ti tó wọn ọgbọ́n tí mo gbọ́ tí anabi sallallahu alaihi wasallam ó ní torí pọ́kùnrin yìí ó ń bẹnu ẹni tí Umar ibn Khattab bàbá mi tó nífẹ̀ẹ́ sí mo sì gbọ́ tí anabi sallallahu alaihi sọ pé inna abarral birr silatu rajuli ahla wuddi abi pé ń bẹ́ nu dáadáa ṣíṣe tó máa máa ṣe fóbi rẹ̀ tó dáa jù kíkẹ́ kọ́ máa máa ṣe dáadáa sáwọn tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ sí. síbẹ̀ làwọn náà ń ṣe dáadáa tá a gbọ́dọ̀ máa ṣe sáwọn bàbá wa kọ́rẹ́ bàbá rẹ̀ kò ní a ah, ọmọ rẹ ọmọ o kọ́lọ́n bẹ́ẹ̀ mi náà tún àwọn ọmọ o pípẹ́ ọmọ rẹ tó o bá ṣe pọ́n mi lé lónìí kódà àwọn èèyàn ni mo sẹ́mi pé pẹ̀lú báyẹn ọkùnrin yẹn yóò mọ̀sádùá fún bàbá rẹ̀ yóò dà fún bàbá rẹ̀ a orí ọ̀tọ̀ ọlọ́run gbà fún àbí òye wa àwọn kan ṣe gbọ́n ọmọ mi ni mo mọ̀ yín mọ̀nà ẹbí ọ̀rẹ́ bàbá mi ni a ọmọ kele yọ sọ pé a irú ọmọ bú wo leléyìí a wọ́n lọ irú ọmọ yìí ọ̀yọ́ mi <laughs> so nítorí di eléyìí kò ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àwọn rẹ̀ ìyá rẹ̀ tọ́ ẹnu àwọn olùmọ́wá kó láàrin bàbá àti ìyá pé bàbá wa dáadáa tá a ṣe sí yọ wà lẹ́yìn tí màmá ni o ẹnu àwọn olùmọ́ kó lórí eléyìí ìpè dáadáa tí màmá yóò síwájú dáadáa tá a ṣe sí bàbá sẹ́wọ̀n kí ni bẹ́ẹ̀ rẹ̀ ọ̀rọ̀ wa anabi sallallahu alayhi wa sallam ó ní inna bi ummahatikum inna Allaha bi ummahatikum. إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بآبائكم إن الله يوصيكم بالأقرب فالأقرب ó ní ọlọ́run bá ń pa yín lásẹ̀kẹ́ ṣe dáadáa sí ìyá yín ọlọ́run pa yín lásẹ̀kẹ́ ṣe dáadáa sí ìyá yín ọlọ́run pa yín lásẹ̀kẹ́ ṣe dáadáa sí ìyá yín ọlọ́run tún pa yín lásẹ̀kẹ́ ṣe dáadáa sí bàbá yín ẹ̀kan ọlọ́run tún wá pa yín lásẹ̀kẹ́ ṣe dáadáa sẹ́ni tó bá kàn lẹ́yìn náà ẹni tó bá kàn lẹ́yìn náà ẹni tó bá kàn. jẹ́tẹ́lẹ̀ báyé wa a rí i pé ẹni tí wọ́n ti síwájú òun náà wa ó ipò màmá ga púpọ̀ pétiri tí wàá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di yọ́ọ́ máa ta ó ní yọ́ọ́ máa ta òun náà nìyá tí wọ́n ṣọ́tìníkà jáde ni wọ́n wọ̀ jáde ó ló ń lọ rata lọ́jà ó sorí bí orí bá bàbá rẹ̀

torí kọ́ mọ́ fi tiẹ̀ kó bá tiẹ̀ lè jẹba àwọn. bẹ́ẹ̀ náà lẹ́nu kan wá bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó ní taani gan nínú àwọn èèyàn lọ́lẹ́tọ̀ sí dáadáa mi jù anábì ní ummuka ìyá rẹ̀ ni lẹ́yìn ìyá ńkọ́ ó tún ní ummuka ó tún ní lẹ́yìn ìyá ńkọ́ anábì tún ní ummuka ìyá rẹ̀ náà ní lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ anábì wá ní abuka ó wá bàbá rẹ̀ báyìí. tẹ̀lé ìtumọ̀ sí pé dáadáa tá a ṣe sáwọn ìyá wa yóò jẹ ẹ̀mẹ́ta ṣáájú ká tó ṣe dáadáa kan sí àwọn ìyá wa àtàwọn bàbá wa torí ẹ àwọn ti torí eléyìí kọkùnrin wa bínú kó wa pòun fẹ́ yí padà òun náà fẹ́ dóbìnrin tó bímọ ni tó ni mo wa torúkẹ́ lómi lè wò pé wọ́n á ní kó ṣe dáadáa mẹ́ta sí ìyá tó ṣe kan sí bàbá ó ti ẹ̀ lọ pass through surgery. wọ́n bá di kó wọ́n gbé ọmú sí wèrè láyà wọ́n bá di kó wọ́n fàdí rẹ̀ dànù wọ́n gbé mi sí láyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbogbo ẹni tó bá ṣe báyìí ó dájú kó rírì ó pé o kò sì gbádùn gan pẹ̀lú. tọ́ ilé ìjọba ẹ̀yin ìyá ẹ má ẹ má ìyá burúkú ìyá aláìlórí lọ́wọ́ tọ́pọ̀ ọmọ títí ọ̀tọ́jú ọmọ ìyá tí ò ṣe dáadáa sọ́mọ tó ṣe yí pé ó ti bẹ́ síta ọjọ́ ti pẹ́ kò tí ẹ̀ mọ́ tó máa ń jẹ kò mọ́ bọ́ máa ń ṣe ń ṣẹlẹ̀ ayé ọ wá gbọ́ pé ah, wọ́n ní ìyàwó ṣe dáadáa sílẹ̀ mẹ́ta kó tó di kan ṣe dáadáa sí bàbá lẹ́ẹ̀kan ó tún wá gàgèlè wájú pé yes can you see we can see that you are rubbish. tòtò tí kókò ń ṣe jẹ́ rubbish yẹn kò pé ká tún mọ̀ ṣe dáadáa sí o àbí òye wa kò pé ká mọ̀ ṣe dáadáa sí i so oní òfòrí ru rọ́bìṣì rẹ̀ ṣùgbọ́n dáadáa tá a fẹ́ rí àníjẹ́ kó fi tiẹ̀ bá tiwa jẹ́ tọ́ a rí nínú àwọn tíra fiqh tí wọ́n máa ń sọ̀rọ̀ títí dáadáa sáwọn òbí èdè tí wọ́n máa ń lò fún ó yàtọ̀ sédè tí wọ́n máa ń lò títí dáadáa sáwọn mọ̀lẹ́bí dáadáa sóbì wọ́n sọ pé bir birrul walidayn àmọ́ tó bá kan dáadáa sí sísí mọ̀lẹ́bí ẹ̀rí pé tí wọ́n sọ pé silatu al-arham silatu al-arham wọ́n sì lè lò síra wọn wọ́n sọ pé sílẹ̀tù àbẹ̀wẹ̀yìn wọ̀bẹ̀rù àkàrẹ̀ wọ́n lè lò síra wọn ṣùgbọ́n ìtọ́pọ̀ jù ni pé tó máa fẹ́ sọ̀rọ̀ sí dáadáa sóbì rẹ̀ kí ni wọ́n lò bẹ̀rẹ̀ lọ́wọ́lì dẹ́yìn tó sọ̀rọ̀ sí dáadáa sí mọ̀lẹ́bí rẹ̀ bó wọ́n ṣe lò sílẹ̀tù àkàrẹ̀ tọ́ àwọn mọ̀lẹ́bí ńkọ́ ńgbà tá a ti sọ pé gbogbo wọn lọ́lẹ́tọ̀ọ́ sí ká ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí yìí á ṣe dáadáa sáwọn náà dáadáa sí ṣe kọ̀ mọ́ lórí bàbá àti o bó tilẹ̀ jẹ́ pé bàbá àti ìyá wa ló bí wa ṣùgbọ́n bíbí tí wọ́n bí wa ó jẹ́ ká tún tan máwọn èèyàn míì ó jẹ́ ká tan máwọn èèyàn míì fámìlì rẹ̀ ọba àhà fámìlì rẹ̀ ọba àpọ̀ ìwọ náà tún tan máwọn èèyàn míì àwọn èèyàn míì tó tan máwọn wọ́n níwọ̀ lórí rẹ̀ wọ́n níwọ̀ lórí rẹ̀ o sì gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn. báyà àwọn mọ̀lẹ́bí rẹ̀ lágbọ́n bàbá rẹ̀ báyà àwọn mọ̀lẹ́bí rẹ̀ lágbọ́n ìyá rẹ̀ gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kó ṣe dáadáa sí wọn. tẹ̀lé ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. lẹ́yìn eléyìí tí ọ̀kan nínú mọ̀lẹ́bí wa tó bá jẹ́ pé kò sí islam pẹ̀lú wa ń mọ̀lẹ́bí ni bóyá bàbá wa bóyá ya wa àwọn ń míì wọn ò sí islam mọ̀lẹ́bí ni bóyá ẹ̀gbọ́n wa bóyá àbúrò wa kò sí islam mọ̀lẹ́bí ni bóyá àbúrò abẹ́gbọ́n bàbá wa bóyá àbúrò abẹ́gbọ́n ìyá wa wọn ò ṣe islam àbọ̀mọ àwọn eléyìí wọn ò ṣe islam àbọ̀mọ ọmọ wọn ò ṣe islam ṣe islam sì gbà pé ká ṣe dáadáa sí wọn. àfi kó tiẹ̀ jẹ́ pé mọ̀lẹ́bí yẹn kìí ṣe pé kèfèrí ni ṣùgbọ́n pòkì ni pòkì ni gbogbo dáadáa tẹ́sí islam ni ká ṣe kìí ṣe gbogbo àìdá tẹ́sí islam ní ká pàtì ló máa ń ṣe àwọn eléyìí ńkọ́ sátùmọ̀ ṣe dáadáa sí wọn náà ni báwo wá làwọn ẹni tá à ń ṣe dáadáa sí tó jẹ́ pé wọn kì í dúpẹ́ wọn ò mórí àwa ń ṣe dáadáa sí wọn ṣùgbọ́n wọn ò mórí bó láti máa ṣe sí wọn àbí bá ń ṣe ṣe dáadáa sí wọn àìdá làwọn ń ṣe sí wa bó láti máa ṣe pẹ̀lú irú wọn náà àwọn kó tó máa gé bàbá àtìyá wa ni bàbá àtìyá ọba àjẹ́ kèfèrí wọn ọba àjẹ́ ẹlẹ́sìn nasara àbí ẹlẹ́sìn yahudi àbí wọ́n tiẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn abọ́gibọ̀ ọ̀pẹ àbí àwọn tó ń tẹ́ wọn ní free thinkers wíwí kò tẹ̀ sọ́lọ́ rárá kò sí kankan gbogbo àbí òye wa bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ jẹ́ nínú àwọn ọ̀daràn Islam ní ká ṣe dáadáa sí wọn o gbogbo àwọn ilé Islam ní ká ṣe dáadáa sí wọn ọ̀ràn àyàn sí ni kò ṣe dáadáa sí wọn torí kọ́ lọ́wọ́ bá nítorí kọ́ ọmọ ṣe ni pé wa in jahadaka ala an tushrika bi. ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا tí bàbá àti ìyá rẹ bá gbìyànjú láti mú ọsẹ bọ sọlọ léyìí tó ṣe pé ìwà ọmọ nípa rẹ wọn fẹẹ sọ ọdọ sẹbọ Ọlọ́run ló gbọ́dọ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu ṣùgbọ́n dáadáa ni kò ṣe pẹ̀lú wọn kẹfì dáadáa túká láyé ń bì dáadáa ni kò ṣe pẹ̀lú wọn kẹfì dáadáa túká láyé ń bì eléyìí ni nǹkan tọ́lọ́wọ́n bá ń fẹ́ kó ṣe yìí. eléyìí ni nǹkan tọ́lọ́wọ́n bá fẹ́ kó ṣe ẹnìkan wá ń sọ pé ẹ ntọ́lọ́wọ́n bá ní ká má gbọ́rọ̀ sóbi wa lẹ́nu nípa rẹ̀ òun náà lẹ́ bọ́ àmọ́ gbogbo nǹkan mi tí bàbá bá ní kó ó náà ni gbogbo nǹkan mi tí ìyá rẹ̀ bá ní kó wàá náà ni ṣùgbọ́n bọ́ òun lọ gbọ́dọ̀ gbọ́rọ̀ sí bàbá rẹ̀ àti ìyá lẹ́nu nípa rẹ̀ a sọ pé bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ àbí ìyá rẹ bá fẹ́ mú kó ṣe kò sí òfin kan tó gbà nínú ẹ̀sìn Islam kíkẹ́ kọ́ tẹ̀lé wọn nídìí ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ yìí ọba kéré sí ṣẹbọ sọlọ sìbá nàbí sallallahu alaihi wasallam sọ nínú hadith wípé innama ta'atu bil ma'ruf a ò gbọ́dọ̀ gbọ́ràn sí yẹn lẹ́nu àyàfi tó bá pé tí fi ń pa wá láti ọ̀takùtọ̀ lọ kọ̀takùtà nàbí Muhammad sallallahu alaihi tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ o.